èmi ló yẹ èmi personally personally èmi ló personally personally. lágbọ́ra èmi lóye ohun tó ń bà mí lọ́kàn jẹ́ ohun tó ń pa mí lẹ́kùn èmi lóye. personally personally personally. Congratulations. Congratulations. Uh, chairman the Monimos groups of company. Uh, project a fẹ́ gbà lọ́dọ̀ àwọn the Monimos group of company yẹn ó ti bọ́ sí seriously. exactly. Oh. <laughs> wonderful that's very wonderful. Yeah. very great. Ah, ah ó ti bọ́ sí i tí àmà mi wọ́n pè mí bí mo ṣe ń yọ ní ọ́fíìsì láàárọ̀ so ó láti jẹ́ kó yé mi pé wọ́n tún máa fún wa ní seventy percent of that money ká lè tètè lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò exactly irọ́ ni ọ̀ọ́ pàdé mi ìwọ ni mo dúpẹ́ fún in fact mi ò mọ bí mo ṣe máa dúpẹ́ fún àbíkọ́ yóò bá mi dúpẹ́ fún láti jọ́ tèmi àti ẹ̀ ti jọ pa ọ̀rọ̀ business pọ̀ báyìí gbogbo nǹkan kan ń lọ sórí in fact Jídé you are lucky man. ìwọ bá dúró ṣùgbọ́n kò lásán ló gbé ilẹ̀. olówó náà tí ò lọ́pọlọ ńkọ́ ṣé o mọ̀ pé olówó tí ò lọ́pọlọ ẹni tó lọ́pọlọ ló máa bọ́ olówó tí ò lọ́pọlọ lórí ẹ̀. tí ọpọlọ bá wà tí o sòro kò ní sí nǹkan tó máa mobilize ìwọ̀n náà olówó gbogbo ẹni kẹ̀kẹ́ ìrírí. ìwọ náà ìwọ ni ìbí kan ṣọlọ pé ìwọ ló lọ́pọlọ ìmí kàn ní owó ni sọ pé mi ò kàwé ìwé náà lọ́wọ́ nínú kàkàṣà àdúpẹ́ fọlọ́ bẹ̀rẹ̀ ẹ̀ wà lọ́wọ́ náà kò síbi tó sọ ní ti pépà sí báyìí ó máa wọ́ọ̀kà ṣáà ní ṣáà ó dà pé òní májíkì kan tó ń lọ òní májíkì tó ń lọ tàbí tí wọ́n bá máa san owó ìsìn ṣé àkáǹtì mi nìkan san sí ni àbí company àkáǹtì nìkan san sí. a lè san sí àkáǹtì anybody across Naira náà ó lè jẹ́ pé àkáǹtì mi àbí company's account bẹ́tà sí tiẹ̀ náà wà òkè ìbádùn rẹ̀. bìkan ṣe mọ̀ pé aláti sọ gbogbo ẹ̀kọ́ yé àwọn ṣe mọ̀ ṣàdúrà yín ṣe sóògùn ṣùgbọ́n ìdìbò tí mo sọ. I trust you. Bẹ́ẹ̀ ni ní function kan tí mo fẹ́ lọ tí n bá kúrò nígbà because one of my old friend so àbúrò kan ní engagement afẹ́ ṣe lónìí so èmi ni mo fẹ́ represent family wọn so pẹ́ náà kó ṣàánú fún wọn tí o bá ti lè ní ṣéǹjì lọ́wọ́ àtẹ̀ntó bẹ́ẹ̀ tó àtẹ̀ntó ìbátan gbogbo ẹni máa dé bí wọn. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o kò ṣe máa sọ síta. kí pàdé àdúrà àdúrà Ọlọ́run àjẹ kí irú báyìí kó túbọ̀ wá wọlé àmì ọjà ẹgbẹ́ pẹ̀lú ọmọ I ẹ̀. owó tẹ ẹ̀ ní wíṣítà dára gbogbo àwọn kan ti ká ṣe àti gbogbo strategy ká pín. lẹ́sẹ̀kẹsẹ̀. ní ìsẹ̀kẹsẹ̀ bí o bá ṣe ń lọ sí pati lọ́ba chia lẹ́yìn ní achia ẹ̀ṣọ́ ti bí. ẹ kò bá mi jẹ́ kí sáà ṣe wọ́n náà tún kí n ti bọ́. Mami. Ọkọ mi. Báwo ni? Ojú ọmọ ìta. Ara mi ràn. Màmá níbo ló wà lọ tẹ wá dìgbàdàgùn tó tẹ. <laughs> ó rí mi báyẹn hmm. àti bí ọjọ́ mẹ́ta kan láyìn rẹ̀ ti ń mú mi. ó <laughs> mo fara dà títí títí nígbà tó mi lè gbóná mo ní tò jẹ́ kí n wá yọjú sí ẹ. <laughs> but èmi àti yín à ń sọ̀rọ̀ lórí fóònù from time to time náà. ṣé wàá fẹ́ fi ọ̀rọ̀ orí fóònù wé ojúkorojú ni eh, ó ló dá bíi. ọ̀dà àti ẹ̀gbọ́n pé òkè ẹlẹ́fẹ́ wá kí wa pé àyìnmí yín kí ló dé tẹ́wádìí ẹ̀rù tó tòbẹ̀ ni pé ẹ̀yìn gbà bí travel. ṣé ilé ọ̀ mo fẹ́ wá fara yíyẹ bí ọjọ́ mẹ́ta kan ni ẹ wá bá a ṣe ọjọ́ mẹ́ta hmm. lóòdì sọ fún mi ti tẹ́lẹ̀. dára sí mi ṣé pé yẹ kí n tún gba àyè lọ́wọ́ ẹ̀ kó tó di pé mo wá bẹ̀rẹ̀ ṣeré. mímú ìbá ti sọ fún mi tó bá jẹ́ pé ẹ ti sọ fún mi ni ìbá má ti jẹ́ kẹ́ wá ẹ wọ ṣẹ́ríà èmi àti ọkọ mi a ṣe òfin kan nínú ilé wípé a fẹ́ fi àyè gba ìyá ọkọ àbí ìyá ìyàwó láti máa wá bá wa ṣeré nínú ilé bí abẹ́ kan fẹ́ sùn ọjọ́ kan àbọ̀jọ́ méjì àfẹ́ ìgbà tí mímu ti ẹ̀dẹ́ wà òun fúnra ẹ̀ báyìí òun ló sọ fún un pé kó máa padà lọ sílé ṣé mi tí bá wá gbà yín sìn mọ̀dàbí ni pé mo ti tàpá sófin tó ti so ẹjọ́ tó yọ lẹ́ẹ̀ máa mi náà bínú ẹ̀yìn lè sùn. ó ti yé mi mo ti gbọ́. ṣé ẹ ní sùúrù o ṣé ṣé ń bínú ni. ọ̀ọ́ ǹjẹ́ máa bínú mi bínú. lónìí ìṣòro dey try láti understand eh? um, um, yín. ókè ẹnu kan akẹ́bà àṣírí dìrọ̀lẹ́ títí yín tó bá lè ti dìrẹ̀ lọ màá ní kí dírẹ́bà lọ dúrọ́pù yín sílé gbogbo nǹkan bá fẹ́ jẹ tẹ́ bá fẹ́ mu màá sáré wọ kíchìn sí màá lọ ṣe fún yín. ọkọ mi kò ní jẹ́ kí n máa lọ. ẹ bá mi jẹ́ bá mi jẹ má wọ̀ ọ́ má wọ̀ personally personally èmi lóye èmi personally personally èmi lóye èmi lóye èmi lóye èmi lóye èmi lóye èmi lóye personally personally. ohun tó ń ṣe mí lọ́kàn mi èmi lóye. wọlé ọjà. Fine. I miss you. I miss you more. <laughs> See this, baby. Love it, baby. Don't like it. It's nice now, You're very nice and you. Mm. This one too. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? No, kí ló ṣe Do you have a headache or something? Kí ló dé kí ló dé tó ń sunkún? Báwo, kí ló ṣe náà? Embarrass me. Embarrass me what? Talk to me now. What? Kí ló ṣẹlẹ̀? Ẹ máa le. So kí ló ṣe náà kọ́ mọ̀ kí ìgbà mi? Kí ni ìtumọ̀ ilé kí ló ṣe? Kí ló dé náà? Okay, sorry, sorry, sorry, sorry. I don't know why you crying, but sorry, sorry, sorry, my love, sorry. I'll be. láì kọ́ mú wa fún mi. Okay, that was it. ló yé. èmi ló yé. pásánàlẹ̀ pásánàlẹ̀ èmi ló yé. èmi ló yé. èmi ló yé. èmi ló yé. ẹ wò ó ọ̀rọ̀ tí mo máa ń sọ lórí business òun ni kò wá rí yín fún. ẹ wò sá mo fẹ́ kẹ́ help me mo fẹ́ ṣe business we dey need just two fifty thousand láti bẹ̀rẹ̀ business àlè kí lè rí nǹkan yọrọ padà ní ìmọ̀ ìjókòó sílé kó má dàbí pé mi ò mọ̀ kọ́kọ́ ń ṣe ẹjọ́ san fẹ́ kí n assist mi. Fọláṣadé. sa. just two fifty thousand Abi, wọ́n ṣe rí nǹkan kan tó máa ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àyìn èèyàn most especially ẹ̀ ń tẹ́ bá believe pé ẹnìkan jẹ́ olówó pé àti bá dọ̀dọ̀ lágbájá báyìí màá rìn ọ̀lọ́ báyìí kì í ṣe gbogbo ìgbà ló jẹ́ pé ń tẹ́ máa ń rò lórí ẹ̀rọ olóhùn ẹ̀ máa right torí pé ẹni tó bá ní ṣéǹjì lọ́wọ́ ló mọ condition tó ń wà ọ̀pọ̀lọpọ̀ èrò yẹn kò lè kó ṣeé ṣe kó má bá ti ẹni tẹ́ ẹ fẹ́ lọ bá mu kò sí nǹkan tó bàjẹ́ ni pé bóyá ẹlòmíì dúró ṣùgbọ́n eh, Fọláṣadé láì kí n tẹ̀ mi ò lè fún ẹni tẹ̀ ń kọ́bọ̀ yes má jẹ́ kó mi ò lè fún ẹ̀ reason ni pé sórí irú business tó fẹ́ ṣe ìmákọ̀ advice ẹ kó lọ yáwó ní microfinance tó bá lọ yáwó yẹn tó bá lọ yáwó bóyá owó èlé náà yá ẹ bóyá owó sọ díẹ̀ díẹ̀ ni bóyá owó sọ sójú ẹ kó lóru tó bá bẹ̀rẹ̀ sí ní fi ṣe bísíǹsì tó bá lè manage ẹ̀ dáadáa sọ̀rọ̀ mi yẹn yẹ so after that tó bá wá nídìí ọ̀lọ́ tí bá rí bó ṣe manage owó tó lọ yáwó tí èèyàn èèyàn sàmọ́mọ́ ẹlẹ́yàbí tí ó bàjẹ́ mọ́ lọ tó bá nídìí ọ̀lọ́ gbà má ah nínú kò ní ah, nínú farabalẹ̀ kò ní sí ìyẹn ní ìkọ́ ní ọ̀kọ́ ni abáńgbà tó ṣe pé bóyá òfòògùn sẹ́nu ah two fifty wá sí just two fifty thousand èmi ni mo mọ ohun tí mo fojú rí èmi ni mo mọ ohun tí mo fojú rí là ọlọ́run tó bẹ́ẹ̀ ń tẹ̀ fojú olówó mi ní ìtìlẹ́wò ọlọ́run jẹ́ mi ìtìlẹ́wò mo ṣe ń kàn díẹ̀ díẹ̀ tí bá máa lówó tán àyè agbọ́ ọ̀run ọmọ so bóyá gbà wọn tí ẹbí kan bá bá nǹkan kan wá mo lè ronú àti ṣe lọ́fọ́ náà wọ́n bí mi ò lè fẹ́ ní tẹ́ǹkọ̀bọ̀. ọkọ bá mi rí i mo tún lè máa jẹ́wọ́ nínú ẹ̀kọ́ finance ọ̀wọ́ ti sọ ọ̀rọ̀ pé kí ni wọ́n ti ìyàwó yín àtàwọn ọmọ yín nìkan lọ́mọ ẹ̀ mọ́ ní bọ̀dù rárá. ẹ̀ ẹ̀ òun orí bẹ ṣe ń wò ó òun eh, orí bẹ ṣe ń wò má bínú sí lọ má dà gbogbo ẹ̀ lé mi lórí. ọ̀rọ̀ kan wà nílẹ̀ yìí àwọn ò gbádùn ààrẹ aláàlú àwọn gan ò gbádùn àwọn àwọn lọ́wọ́ lórí ìjókòó yẹn ní ìparọ́ mọ́ wọn. èmi gan kí n béèrè kọ́ báyìí kí n béèrè kọ́ fún àwọn báyìí máa rojọ́ rojọ́ rojọ́ rojọ́ kí n rojọ́ láti èmi di ọ̀la kọ́ bọ̀ kò ní yọ. ẹ wo sàn ẹ wọ ní láti change. ẹ ní láti change ó ní láti change gidi gan ni bó ṣe wà yẹn iṣẹ́ tó ń ṣe ẹni tí àwọn àti ẹ̀jọ́ ń ṣiṣẹ́ àwọn náà lọ́gbọ́n o àwọn náà ní bíi kúndọ̀ nínú owó náà ẹ wá lọ wo ilé bọ̀dá mi ẹ wá lọ wo ìyàwó àtàwọn ọmọ ẹwọ́ bó ṣe ń tọ́jú ọ ṣé lélẹ̀ lẹ́yìn ẹ wo bí tá à ń gbé ọkọ̀ mi dẹ̀ lówó àwọn èèyàn máa rí mi níta wọ́n ní ìyàwó lówó ìyàwó lówó àwọn owó ọ̀hún ìwúlò owó mi mọ́ èèwọ̀n lára mi èèwọ̀n lára àwọn fúnra wọn sómi ìmọ̀ ọkọ̀ tó lówó fún ẹlẹ́dàá mi ló máa dà fún ẹ bí wọ́n ṣẹ́rú ṣé orí ọ̀rọ̀ tó sọ ó bà mí níjẹ́ ìyẹn láti máa sọ tótótótó wọ́ ẹ̀ tó èkó sọ o sì máa jìyà nǹkan tó sọ o máa jìyà nǹkan tó sọ yẹn. ẹ ṣé kí wọn máa dùn mí kalẹ̀ ni kí jẹ́ kó gbẹ́rù ẹ lórí lèmi lórí ó fẹ́ sọ mí léèyàn burúkú láàrin àwọn ẹgbẹ́ ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ kọ́ rí mi kó máa domi sí mi lórí. kì í ṣe gbogbo ọ̀rọ̀ lẹ́yìn máa ń fèsì sígbà mi ọ̀rọ̀ tó ṣe sọ ẹ̀kú ní tìbọ̀ ó máa jìyà ọ̀nà ó máa jìyà nǹkan tó sọ yẹn. Illiteracy is a disease. It is a disease mi ó sú mi o ó sú mi ọlọ́wọ́ sú mi àwọn ọmọ pọ́pì gan àti mówó àti mówó sílẹ̀ láti ṣe nǹkan lórí wọn iṣẹ́ ni tí ó bá ṣe pé bóyá mo mọ̀ pé lé owó wọn ni ìbá dáná àwọn èèyàn láti máa sọ̀kọ́ táwọn èèyàn sọ ládùúgbò. ẹ ẹ wò ó kò tó yẹn ẹgbẹ́ fi sọ fún gbogbo nǹkan táwọn ẹbí ń sọ ni wípé ẹ̀yin lè jẹ́ kó ń lóyún fáwọn èèyàn. ẹ bá ti sí yín báyìí èmi kọ́ o èmi kọ́ èmi kọ́ o kọ́ ìjọ mi o bẹ̀rù ẹlẹ́rù lé mi lórí o. báyìí náà wálé bá mi bá a tọ́ ẹ bá mi bá a tọ́ ẹ bá mi bá a tọ́ kó má sọ nílé ẹni kó má sọ nílé èèyàn burúkú kó jẹ́ kí n rí ibi rẹ̀ sí. lọ́rọ̀ ẹ̀ lọ kò yé mi mọ́ rárá rárá ni. ọdún ló fẹ́ sọ mí ní rèé kò yé mi náà because eh, tí bá ti rò lọ sọ́ọ́bì tí mo rò lọ sẹ́yìn àdá ìpè ṣe mo máa rò pé kí ni nǹkan ṣẹlẹ̀ because mo ń bè lọ́wọ́ kò kò sọ kankan ẹ eh, ìwọ ni pé mo fẹ́ dùn ìyàwó mi nù ìjọkíjọ tí bá ti gbìyànjú pé kí n dùn nínú báyìí pé n fẹ́ ṣe extra thing kan tí inú máa fi dùn tó máa rẹ́rìn ṣe náà máa sunkún ìbànújẹ́ ni màá tún wọ́n bí àwọn tó mo ṣe yàn tó màá tún lọ ṣe sí ẹ̀gbọ́n á tún ẹ̀gbọ́n o bẹ́ẹ̀ ni kò yí mi rárá mo dẹ̀ nífẹ̀ẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ dé tó bá ní ikú yìí ó yẹ kó pa màá ní kọ́kọ́ fún ọ lẹ́ẹ̀kan jẹ́ kó náà pa mi ṣíṣe pé torí ẹjọ́ kò mọ́ mi wà má ìyàwó mi ni mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ bó ṣe ń ṣe ní gbọ̀ngàn nìyẹn má kọ́ máa lọ títí nígbà mi máa ronú má máa drive máa park pé kí ló ṣẹlẹ̀ gangan gangan tó bá ní nǹkan tí mo ń ṣe tí ò tẹ̀lé ọ̀hún kó jẹ́ kí n mọ̀ kí n lè bẹ́ẹ̀ ẹ́ ètò ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ kì í dá stop àbí kì í máa ṣe. jọ̀wọ́ ó ti tó bí ìgbà wo ni gbogbo ìwà pálapàla báwọn ti bẹ̀rẹ̀. láti bàtà ti fẹ́ra wa ni. lóòótọ́ èmi kò sọ fún mi ẹ̀rí láti bẹ̀rẹ̀ yẹn èmi níbi pé bóyá ṣe ọ̀gbìngbà mi yẹn kan ẹ̀ wà bí mo ṣe nǹkan ìwúrí o bóyá ó sunkún mi o bí nítorí wà emotional or something but bí mi ṣe rò pé bóyá ẹkún fẹ́ mi tẹ́lẹ̀ àti mo wá rí pé ó ti wá rí pé ó di lemú lemọ́ tí o lè stop láti di nǹkan mímu mi lọ́sọ̀ mi lè pé ah mo wà sọ fún mi o bí wọn ní nǹkan tí ó yẹ kó ṣe àbí tí ó yẹ kó ṣe àbí mi kò yé mi bí àbí máa bá ẹ ẹ lè pè lọ́wọ́ ẹ. mo rí bàbá mi ìwọ ni mo máa bẹ̀rù ṣé ní gbogbo nǹkan tó sọ pé ó ṣe yìí má fi rora sí o àbí ẹ̀wá ni kọ́kọ́ èèyàn fún yàn ní gift kó ra nǹkan fún yàn kí n dẹ̀ máa sunkún nǹkan mi tuntun fẹ́ rẹ̀ o wo torí ọlọ́run wo bàbá mi jọ èmi náà máa pè gẹ́gẹ́ bí ìyá àti ọmọ tí mo dẹ̀mọ̀ pẹ́pẹ́ ní òkè míì nílé ayé yìí lẹ́yìn mi yẹ àrà aṣọ tó bá ń ṣẹlẹ̀ fún mi àbí ó ní nǹkan tí wọ́n ti ṣe tó jẹ́ pé ìwọ àti ẹnìkan ló mọ̀ tí èdè lè bá ẹ sọ. tó bá jẹ́ bẹ́ẹ̀ ló sọ fún mi mo mọ bí mo ṣe máa parí ìjà náà ní ìwà tiẹ̀. àmọ́ mi ò ṣé mo á lè bọ̀rọ̀ fún yín ni mo ti ní gẹ́gẹ́ bí ìyá mi nǹkan tí màá lè sọ fún yín mi lẹ́nu fẹ́ sọ fún lẹ́yìn òun àtẹ̀yìn àtọ̀lọ́ mi ì ṣe kankan mi tilẹ̀ tọ̀lọ́ mi ì ṣe kankan rárá rárá rárá bá lè nǹkan tí mò ń ṣe náà tí mi ò mọ̀ pé mò ń ṣe láì dá ṣe bá pè máa sọ fún mi ni ẹ jẹ́ bá ń bì í ẹ bá ń bẹ dára sí mi mi pé kò jọ ọ́ mo nífẹ̀ẹ́ ju gbogbo ọdún ṣe yìí lọ ẹ jọ ọ́ kó má pa mi because ah bá mo ṣe máa kó pẹ̀lú pé mò ń dun ọ̀hún nú ó dẹ̀ fi bàmíjẹ́ fi sán fún mi ẹ jọ ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀ bí kò jọ tó lọ lọ. dà mo mọ̀ pé ní ọ̀bà tí wọ́n pé kò tí ì ní ìyá mi sọ fún mi a sọ fún mi ọlọ́run àbẹ̀ bá wa parí ẹ̀ jọ bàbá mi mo tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí jọ jọ torí ọlọ́run bí ṣe ń ṣe ni kó máa ṣe o. oṣù wàhálà mi ò bínú mi ò rí bínú sí láéláé láyéláyé mi ò rí bínú sí. gbogbo gbà mí o. oṣù wàhálà oṣù wàhálà ma lọ sí tó ní mítìn kan pẹ̀lú àwọn. ó dà wọn. ó ṣe bàbá mi ó ṣe mo dúpẹ́ wọn. sí mi olúwa dára sí mi. ẹ̀mí ló ni mo pè ẹ́. ẹ̀mí ta. jọ̀wọ́ kí ló fa gbogbo drama tó lọ ń ṣò nínú ilé yìí yẹn bí pétọ́pọ̀ ẹ bá wá nǹkan fún ẹ instead tó yẹ kí inú ẹ dùn wàá máa sunkún àbí tó bá ṣe nǹkan ìdùnnú fún ẹ tó máa máa bú sẹ́kún instead inú ẹ máa máa fi dùn to the extent táwọn ọmọ ẹ tún wá notice tún fẹ́ máa kó àwọn ọmọ àbí o mọ̀ pé kò yẹ kó máa rí àárín bàbá àti ìyá ó máa affect education wọn if you don't know kí ló dé. mami ṣe fẹ́ gbọ́ tọrọ ṣé gbogbo dírámà tẹ̀sán yìí pé mò ń ṣe nílé ọkọ mi ẹ̀yin gangan lè fà. èmi pa ẹ̀sẹ̀ nínú ilé òfin ló gbọ́ àtọ̀ mi àbílẹ̀ kọ́ ah, nǹkan tí ò yé ẹni wípé kò sí bí ọmọdé ṣe lè tètè jí tó ló máa lọ bá kùkùté ọmọkùnrin tó ń lọ ìwá yẹn jíde àbí kí ni kí ni orúkọ ẹ èmi ò níbẹ̀ tí fẹ́ o ó rẹ̀ lè fẹ́ ni mo sọ fún ẹ yẹn. ẹ mọ̀ bá mi kí ni nǹkan tẹ́ rí gangan náà kí ni wíìsì tẹ́ fi sọ pé kí n má fẹ́ jíde nígbà bí òun understand ẹ kàn sọ pé kí n má fẹ́ kí n má fẹ́ ó ṣàmárí nǹkan tẹ́ rí lára ẹ̀ ṣé kò dáa tó lọ́mọkùnrin ni ọ̀rọ̀ máa mi ò ní ìmọ̀ nǹkan tó fẹ́ fi kun ẹni tí màá fẹ́ mi rẹ̀ o because mi ò lè ṣe wàhálà tí mọ̀ wípé ayé ti lajú ju ayé tọ̀dọ̀ tí ń yẹ lọ ni tó jẹ́ pé ẹ̀yin lẹ́wọ̀n máa sọ fún èèyàn ẹni tó máa fẹ́ àtẹni tó máa fẹ́ràn ayé ti advance ju gbogbo yẹn lọ oníkàlùkù lọ ní choice ẹ̀mí gbòòrò ni ẹ mọ̀ wípé àwọn ọkùnrin ayé èsì làǹkẹ́ <laughs> náà ni wọ́n bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ẹ rò pé ayé ìgbà tí tó lọ bá àwọn ọkùnrin ọmọ arábọ̀ bàbá òde ayé èsì àwọn obìnrin là ń gbé àwọn ọkùnrin lé lórí street o ọlọ́ọ̀ street gan tó gbèrí dúró tó kàn ń jápa tó ń jápa kiri iṣẹ́ tó jẹ́ pé ọkùnrin kan lásán ó lè jẹ́ pé obìnrin mẹ́jọ ló máa wà lórí ẹ̀ta máa wà lórí kí. àti ibi àwọn ọkùnrin èsì rè níta àwọn òwe pọ̀ jù láàrin lọ ó lè wá pẹ́ mi ṣe èmi wá jàjà rí ìtàn stay ẹ kí lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ kì í fi sílẹ̀ ẹ jọ tí bá kúrò lọ́wọ́ ìtàn stay dájúdájú ọwọ́ ìtàn àwọn ọmọ tí wọ́n fi nìyẹn màá máa lọ́yọ̀ mú kiri lórí street mo sọ ìmáàmù mi èyí lè ṣe wàhálà yẹn ṣe ti gbọ́ ibi tí mo sọ fẹ́ ni wípé o ò lè fẹ́ ẹ̀mẹ̀tẹ́ ni mo sọ pé wọ́n ní má gba o má gba ìpè abíámọ́ o ní ìwọ̀n bàtẹ́ mi kí na ìbáṣe wà nílé ayé o lè fẹ́ o lè gbàgbé ẹ kúrò lórí ẹ̀dá kí ló pé ó bá ní ìtumọ̀ ìwọ́n máa àwọn ọdún ọlọ́gbọ́n wọn ní bẹ́ẹ̀ pé kí n máa fẹ́ street wọ́n ṣàyẹ̀ pé mo ti lọ́kọ ṣe bó ṣàdẹ̀ ti fẹ́ ẹ bọ̀ sí kí ni nǹkan tó dé kí lè rí nígbà yẹn tẹ fi ń insist pé mi ò gbọ́dọ̀ fẹ́ Babájídé kí ló ṣẹlẹ̀. ẹ sórí èrò ọkàn mi ni wípé mo rò wípé kò ní lè tọ́jú ẹ dáadáa tó bí mo ṣe fẹ́ nítorí pé kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀ ẹni tí èdè níṣẹ́ tó gbéyàwó sílé ó fẹ́ fìyà jẹ obìnrin yẹn ni. èrò ọkàn yín <laughs> ǹjẹ́ tí wọ́n mọ̀ pé èrò ọkùnrin tẹ́ ẹrù lọ́dún náà lọ́hùn òun ní ìfà tèmi fi ń sunkún nílé ọkọ mi lẹ́nu because tó bá jẹ́ wípé mo tẹ̀lé èrò ọkùnrin ni tí mi ò fẹ́ bàbá jílé ẹ jọ wípé owó ni mi ò bá wà lẹ́nu ilé ìyàwó ni mi ò bá wà lẹ́nu ẹ wo bó ṣe ń kẹ́ mi lójú tó ń kẹ́ nínú àfi bí ẹni pé kò rúbìnrin rí kò sí nǹkan tí mo fẹ́ tí ò ṣe fún mi gbogbo nǹkan báyìí ló lọ́kọ mi fi ń tẹ̀ mí lọ́rùn bó ṣe ń ragbá ló ń gbàgbọ́ tó ń ṣe gbogbo nǹkan fún mi ó fẹ́ lè wà ilé ayé ìgbọ́ fún mi tó bá jẹ́ pé mi ò fẹ́ Babájídé ni ẹjọ́ tó yọ Ọlọ́run ẹni tí mo bá wá padà fẹ́ ta ló mọ owó ìyà tó máa fi jẹ mí àwọn nǹkan tí mo máa ń wò tí mo máa ń wò tí mo máa ń gba flashback rẹ̀ tó jẹ́ pé ó máa ń kàn mí lómi ní èdè máa ń bà mí níjẹ́ tí mo fi máa ń sunkún. àdùfẹ́ àdè ọmọ agbábíjọ ní rere ọmọ àbàdúró kìrìsì tí ń fi kí wẹ́wẹ́ ṣọlá rere ọkọ mi jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tó gbẹ́ kòtò gbẹ̀jì ẹni tó kó sílẹ̀ lóòdà lápá àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ṣe bẹ̀ ní bùjókòó ayọ̀ fún ẹ má bínú bó. <laughs> o ṣe nísìn wá promise mi pé o ò ní sọkún mọ́ o. mami mo ṣì máa ma sunkún. mi ò gbọ́ mo ní ṣé o ò ní sunkún mọ́. ṣé eléyìí tó kù yẹn ó ní mo ṣàlàyé fún yín o eléyìí tó kù tó máa máa pa mí lẹ́kùn lọ́lé ọkọ mi ó kù sáàárín èmi ọkọ mi àtọ́lọ́run bá tó dá mi olódùmarè dára sí mi kí ló dé tó fi jẹ́ pé gbogbo ìgbà ló máa ń fẹ́ láti máa bà mí nínú jẹ́ ẹ́ ó dáa ṣé nǹkan kan wà ní orílẹ̀ ayé mi nísìn tí ò lè bí mi rí ẹ̀ sọ tó tún tọ́jú wípé ọkọ ẹ̀ kò ń ṣe àárín ìwà àti ọkọ ẹ̀ ló wà òdòjọ́ torí ọlọ́run má pa mí. ẹni tó lówó tí ó lè lọ dára sí mi. ẹni tó lówó tí ó lè lọ my dear. All right. Mm. Fine. Actually, I want this coming. Mm. Okay. See what I got for you. For me? Yes. Kí ni? Kò sí. O não não sunkún àbí? dára sí mi kí ni túmọ̀ ìgbélé yìí náà á lè dákọ̀ fún wa máa sunkún ṣé tí mọ́ra kọ̀ọ̀kan mọ́nú ilé náà ẹ̀. mi ò kọ fún mi. kí wọ́n á fọ máa lè èmi lóye o èmi lóye èmi lóye èmi lóye èmi lóye èmi lóye personally personally. ohun tó ṣe mí lọ́kàn mi èmi lóye. ohun tó ṣe mí lọ́kàn ara èmi lóye. Okay. Yeah. Food is ready. Come on. Food? Yeah. Oh. Mm. Well, appetite a very good. Yeah, I might do it later. Right now. Mm, appetite and kilo sọ. Ó ní pé oúnjẹ ò ní jẹ mí. Babájídé, ó wù mí kí n tó the kitchen ò sọ fún mi pé òun appetite àbí oúnjẹ òun oúnjẹ kí n má bàbá láti ṣe wàhálà ládùúgbò gbogbo wàhálà tí mo ṣe látàárọ̀ ni wọ́n ṣe tán sí wá sọ fún mi pé òun appetite ò jẹun ebi you've not eaten since morning I know o ti jẹun látàárọ̀ náà. àìní mi kan oúnjẹ oúnjẹ ni mo sọ àwọn ọmọ ọgbọ́n mi yóò yóò lọ́wọ́ ọ̀rọ̀ mi ní ilé oúnjẹ. what is going on. mo ṣe máa ń strange náà nìyẹn process tí wọ́n go through ní kitchen yẹn sìn èmi náà máa ń go through irú kan báyìí àti jẹ́ kí inú ẹ̀ dùn because oúnjẹ náà máa jẹ́ kí inú ẹ̀ dùn you know máa kú láti bí ṣe máa gbé ṣe gbogbo shopping o like a day before process kan rẹ̀ máa go through gbogbo store rẹ̀ máa wo department ọ̀tọ̀ọ̀tọ̀ pé kí mo lè rà fún ìyàwó mi tí náà máa fi dùn wọ́ọ́ máa lọ ọjọ́ kejì máa lọ lápò máa lọ rà máa gbé délé àwọn àbùsẹ̀kùn òfin ní ìbànújẹ́ ọkọ̀ try àti jẹ́ kí wọ́n happy so ní ọ̀fẹ́ kí káwọ́ káwọ́ wọ́n fẹ́ máa pe bó ti ń rí mo fẹ́ pe bó ti ń rí láti kúrò náà rí bó ṣe ń rí pé bó ṣe ń rí yẹn tí ó bá ṣe wàhálà àbí kí wọ́n happy tí ní ọ̀rọ̀ adó adìẹ dẹ̀ òdìdẹ so same process yẹn náà lọ fi sún yẹ tí ó dẹ̀ omi jẹ so kò yẹ kó jẹ́ big deal ẹ̀mí rẹ̀ tún sunkún mi tún báyìí lójú ọmọ wọn ni mi jẹ́ ṣé kò yẹ. Mojide, why are you pulling my legs? I'm serious. I'm serious. I'm serious when you fẹ́ jẹun sẹ́ni ìjẹun. O ní ìpín òní jẹ oúnjẹ. Oúnjẹ òní jẹ sẹ́. What? Ó dá ọkùnrin mi kí n gbàwé. Ò ń gbàwé. Suddenly. Suddenly ẹni tó máa ṣẹlẹ̀ ni. Suddenly ìrẹ́ ló kù. Suddenly ìrẹ́ mi decide pé èèyàn fẹ́ jí. Suddenly ìrẹ́ máa ké. Ṣé èmi náà suddenly mo ti ń gbàwé báyìí sí? Ah, èèyàn máa gbà mí kẹ́. Báwo lè ṣe máa sọ pé òun gbàwé? Òǹkẹ́ ń fẹ́ plan for náà nítorí ọ̀rẹ́ àsọdùn impromptu oníkèrè ò plan fún mi ó ṣẹlẹ̀ ó dá sẹ́yìn lẹ́rú. o ò jẹun lọ́wọ́ kan ṣá. mi ì jẹun. it's okay suit yourself. babajide. Hmm? like seriously ṣe o ní ìpè òwe jẹ oúnjẹ yìí for real. yes seriously mi ò ní jẹ for real. yeah i actually prepared your favourite for crying out loud pé ò tiẹ̀ kódà láti ṣí i bóyá nǹkan tó yan oúnjẹ àbí bó yan oúnjẹ ọkọ̀ tó kọ sígbà ilẹ̀ sọ pé ò jẹ ọkọ̀ fẹ́ gbèsè gbogbo effort ní báyìí. okay please my love come on. ó yẹ kó sọ tó kó tó sọ mí mi ò ní jẹ oúnjẹ yẹn. okay i'm sorry i'm sorry i'm sorry tí bá wọ́n mo ti hot ẹ̀yẹ́ please forgive me just come and eat please. ẹ bẹ jẹ́ kí lè ṣiṣẹ́ rẹ̀ mi ò ní jẹ oúnjẹ yẹn lè bọ́ ọ lọ́wọ́ báyìí. okay do you know what i promise you Ah, henceforth, I won't you know. I, I, I swear, I'm, I'm, I'm, I'm, I'm, I'm, not, I'm not going to cry again. Bí o kò jásẹ̀ mọ́lẹ̀, kò sunkún, tó bá fi wọ́n àyè dùn ún, àyà ká yín ò ní jẹ́ ohun yẹn fẹ́. Baby, it's me now. You know I don't have the heart to take this clothes now. Owó tí o lè ná, ẹni tó lówó tí o lè ná, a ó máa wò Uh, give, eh? I'll give you something. Eh? I'll give you something later. You hear? Daddy, why later? Oh, she will call me. Oh, don't worry we give you something later ṣùgbọ́n. ó ní dájú what did you buy for us ẹ̀rí kọ̀ọ̀kan sọ ó ní dájú buy later ẹ̀rọ náà. ṣùgbọ́n pé òun kọ́ ọmọ sí mi mo lè sọ̀rọ̀ ìṣọ̀bọ̀ pé òun kọ́ ọmọ sí mi ìsọkúsọ tó ń sọ níbi ọmọdé yìí ló sọ. ìwọ ti lè bá mi ṣe kọ ìwé èdè èdè ìyí lọ́sẹ̀ bẹ́bí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní kò sí ìtìkọ́mọ̀ sí ẹ̀dá lóhùn ẹ̀ ń pọ̀ lápòdìdì travelling ẹ̀rí bunch of plantain ẹ̀rìà ẹ̀rẹ́po ẹ̀rí gàrí ẹ̀rí gbìn ẹ̀rẹ́ ẹ̀rọ̀ǹgbẹ́ tó ṣòṣì lẹ́sípẹ̀ ẹ̀rí ìkòkòrò àwálé ẹ̀ṣọ́pọ̀ wálé ọba nílé ńlá mọ̀ pé sọkúsọ ni gbogbo nǹkan tó ń sọ yìí. bí ti bá a sọkúsọ rẹ̀ nínú àwọn nǹkan mi kí n jáde kí n máa bẹ̀ kí n máa pààkì káàkiri káàkiri kí n máa wà fún ṣọ̀mọ̀ bí ọlọ́run ló ṣọ̀rọ̀ ó ti ẹ̀kọ́ kọ́jú pẹ́pẹ́ ọkọ̀ mi lọ láyọ̀ ó bọ̀ láyọ̀ kọ́kọ́ fi kí ni ẹni pé mo lọ láyọ̀ bọ̀ láyọ̀ ok easy now ibi tí n bá ti sọ pé mo pààkì pé mo gbéra káwọn olùbàdàn mọ́tò lọ́ọ̀ mi. ẹ mọ́tò lọ́wọ́ yín ṣé ìnìkan lè gba express kọjá ṣé ìnìkan lè gba express kọjá ṣé bá ṣe ń bọ̀ ọ̀rọ̀ èèyàn lọ́tù lọ́sì wọ́n rajà ẹlẹ́rọ afẹ́ mọ́tò lọ́wọ́ yín àbáwọn ti gba ayé àwọn ti gba ayé yín jẹ́ gbogbo bẹ́ẹ̀ yìí báyìí àwọn ló wà nínú orin nínú káàkiri ni. ìdí ọ̀rọ̀ mi lè bẹ̀rẹ̀. ó wà lára yín ó wà lára yín a ó máa wò ó a ó máa wàrà táwọn fẹ́ owó dá. yes darling. bọ́ọ̀lù. o o rẹ̀ mi rẹ̀ ọ̀dẹ̀jọ́ relax ẹ̀ tó ní kí. mo ní ìlàtà ẹ̀kọ́ pé ògbẹ́rù kọ̀ọ̀kan wọlé ni ṣé inú mọ́tò làwọn ẹ̀rọ wà. ṣẹ́rù mi. àtẹ̀kọ́ tó ti dé ni mo ti rẹ̀ ògbẹ́rù kọ̀ọ̀kan wọlé. kò yé mi. àzẹ̀yìn ṣé ẹ̀rù tó gbé bọ̀ ṣé inú mọ́tò ẹ̀ ló ṣì wà ra àwọn ọkọ̀ bọ̀ ṣé àkàn wá sílé fún fún ẹ̀yà rí. ìyàzìn mi ní ìpínlẹ̀ òwúrọ̀ ní pẹ̀ngbọ̀n ni mi ò rí kó gbẹ́rù kankan wọlé nù. àmì ra ọkọ̀ bọ̀. wọ́n jèrè ìwà nǹkan kan bọ̀ bíi ti báwò. <coughs> mi ò fẹ́ kú náà ni tí bá ti ra ọkọ̀ wá sílé pé mo fún ẹ pé gifts lélẹ̀ mo máa ń sunkún ni so mo rò pé ó bẹ́ẹ̀ dàbí má kó ra ọkọ̀ wá mọ́. bọ́bá jèrè fún ìkọ́ tó ń ìwọ tó bẹ pé tó bá wà láàrin pẹ̀lú ìgbà tó kan wa jáde lásán o máa ràn kó wá fún mi tó bá lọ síbi iṣẹ́ wa ràn kó wá fún mi wá lọ sí jíjẹ Àbújá lọ́hùn lọ́hùn tí mo tiẹ̀ ti respect yìí pé o máa wá so many things bọ̀ wálé fún mi ah no you must be joking. ní ọmọ ìgbà kìlọ̀ i'm serious o ní àwọn ọmọ ọsẹ. mi ò fẹ́ kún ilé yìí jẹ́ kẹ́kún tó kún pátápátá nínú ilé yìí àbúrò àlọ́ fún ẹ̀ ní sọ ọ̀gbọ́n ni mọ́tò lọ́wọ́. so omi òògùn àkọ́kọ́ bọ̀ lóòótọ́ òògùn àkọ́kọ́ bọ̀ láti òdìdí Abuja. ó sunkún. ó wọ ọkọ. ìgbà tó ń ṣe wọn kiri wọn ó kiri nínú kọ́ńdé. àìdá mi. ìrà kọ́wá ó sunkún ìrà kọ́wá ó sunkún kí ló dé sí báyìí tó yọ lọ kódà ṣé kí ló ra wá ń sìn. lè ná a ó máa wò. àwọ̀ ó jọ mí lójú gan o jíde ó jọ mí lójú o ṣe ni wọ́n sọ pé àti ìmọ̀ olówó ajá ká tó sọ ajá ìlú kù kí ni yóò tó ṣe gbọ́dọ̀ ní ọ̀sán gbàgbére ọgbọ́n mi lọ́sán gbàgbére láì sọ fún mi kò sí wèrè níwọ̀n mi ọgbọ́n mi lọ́sán jẹ́ kí wèrè wà níwọ̀n mi ibi tí wèrè bá ti bọ̀ ní kó dúró sí kó lè dúró bá bẹ́ẹ̀. ẹ wo mọ mi ẹ má bínú ẹ má bínú tí máa ṣẹyìn ẹ̀yin náà ẹ̀yin náà ṣe mí. kí ni mo ṣe fún ẹ kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tó fi bọ́ọ̀ lọ sọ́kà bèrè láì sọ fún mi. mo náà tíkẹ̀ ẹ́zì ó tíkẹ̀ ẹ́zì ah, mi ò fẹ́ bá ń jà ẹ tíkẹ̀ ẹ́zì mà ẹ wo eh, ìgbà tí gbogbo kí ni ìbẹ̀rẹ̀ tó dé góńgó ni mo wá bá yín tí mo ṣàlàyé fún yín pé nǹkan bá báyìí ló ṣẹlẹ̀ pé kẹ́ bá mi wá àtúnṣe sí ẹ̀rẹ̀ ni a ṣe ṣe lẹ́yìn gbogbo nǹkan tí mo sọ fún yín gbà tó máa padà délé kàkà kó sàn lára ìyá jẹ orí mọ́tò tó fi ń gbógun un ni wọ́n á wò pé à èmi gbọ́dọ̀ láwọ̀ ọkọ̀ fi ṣàdá kí n má jókòó tẹ̀tẹ̀ lórí ọ̀rọ̀ yìí kò sí ni wọ́n ló bà á directly ibi tí mo lè mú lọ kì í ṣe bí àmì ìdí gbé lọ sí hospital kan tí wọn mọ̀ rí gbé abẹ́ nìkan ọkùnrin lẹni tó wà ń bẹ ẹ̀ta lọ bá pé àwọn fẹ́ wá kí o mo dẹ̀ múra omi dání pé tọ́ bá jókòó tọ́jọ́ sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ rí bó ṣe ń ṣe countenance and everything wọ́n á lè mọ̀ pé báyìí báyìí ń ṣe àbí àbáyọ̀ ṣe wọ́n á lè wá solution sọ̀rọ̀ mi wọ́n á lè advice mi àtòun náà kọ́ mo ṣe ṣe yẹn nìyẹn náà. all the same náà dìde ọmọ yìí sì dé àlàyé ẹ̀tọ́ ẹ̀ sọ fún mi kó tó di gbogbo lọ sọ́gbà rere tí wọ́n fi ọwọ́ tẹ̀mí fi mú ẹbí ọmọ ni wọ́n náà fi mú mi bí ìyá òní gbọ́dọ̀ mi lọ sọ́gbà rere gbẹ̀rẹ̀ lọ́lá fẹ́ẹ̀. ẹ mọ́mí ẹ má bínú sẹ́ẹ́ lọ́kàn orí kí n tó wá bí mi tó béèrè àwọn tó bá tó mọ̀ jù yín lọ náà ni ẹ má bínú mà ẹ má bínú. ẹ má bínú ẹ má bínú mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká try láti understand pé kó lè dáná ní jíde ń bá kẹrẹ at least nǹkan tó ṣe fún àǹfààní ara mi ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọlọ́mọ àjẹkárí nǹkan tí ó dáa a lè fi pé everything ṣì ń normal kó jẹ́ pé um, ó ti bọ́ sí òdì so ìgbésẹ̀ tó gbé yẹn kò tí ì burú jù hmm? ẹ má bínú ìgbà tí mo dẹ̀ ń bí mi ni mo pè yín tí mo fi sọ̀rọ̀ yẹn àmọ́ ìgbà tó ti dúró sí ibẹ̀ mi inú mi ti wálẹ̀ ṣé ti yẹn so ẹ̀yin náà ẹ má bínú ṣe ti gbọ́. Ah. ṣé kí ní wa wá sáré lọ dọ́ọ̀pù yín bàbá yín kódà fún taxify kó lè tètè máa gbé yín lọlé. jíde. ma. ṣé bẹ́ẹ̀ ni. mo bẹ́ẹ̀ kọ́ ah taxify báwo èmi gan jáde ń sin mo lè drop yín lọ́nà. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá drop wọn sọ́nà kò ní wà ókè mo ṣe kó gbogbo wọn délé ah ok ok máa gbọ́ ọdún lókè sọ̀rọ̀. ẹ ẹ bá eh, eh, ṣe yọ̀dù mo mọ̀ náà léwu mo mọ̀ náà léwu. wọ́n lè fẹ́ ṣe é bẹ̀ ṣe. mọ́mì mọ́mì. mọ́mì. Babajide. pàdé wọn bàbá tó jẹ́ pé kò wá rí nǹkan gidi rò lọ́yàwó ẹ̀ débi pé wàá gbé lọ sọ́gbà wèrè lẹ́yìn ṣe pé mo ti ya wèrè. <laughs> àfi kò rí sọmọ mọ́jú o kọ́ wọn má lọ gà mí lọ́rùn mọ́lẹ̀ bó tọ́lọ́run bá lè jẹ́ kí ó sùn. ṣá mọ̀ iye hmm, rẹ̀ ṣá mọ̀. èmi ló yẹ o èmi ló yẹ èmi ló yẹ èmi ló yẹ. personally personally èmi ló yẹ èmi ló yẹ personale personale mi lo ye o mi lo ye yeah, personally, personally. Ohun tó ń ṣe mí lọ́kàn mi, èmi ló yé. Ohun tó ń ṣe mí lágọ̀ ara, èmi ló yé. Ohun tó ń bà mí lọ́kàn jẹ́ ohun tó ń pa mí lẹ́kùn, èmi ló yé. personally personally èmi ló yé. kí ló ń ṣe mí. kí ló ń wá ṣe nígbà yìí ṣebí ò sùn tẹ́lẹ̀. ẹ̀bọ̀t kí ló dé tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ mi ní bedroom tó wá wá sí bíbá lọ́gànjọ́ tó kọ́ bẹ̀ dání. ẹ ẹ mo kàn tí ọbẹ̀ yẹn wà ní position yìí kò wà suitable àbí kò wà perfect. kò fẹ́ pack ọbẹ̀ nínú kitchen yẹn lóòrùn gangan dúró ṣé o mọ̀ pé mo ti yá wèrè. mo ní wèrè mi láwo. mo ṣé o trust mi mọ́ ni ṣé o fi ìpinnu lè hàn mọ́ ẹni àbí kí ni reason to fi ń pack gbogbo ọbẹ̀ kúrò mẹ́. no no but eh, mo kàn wọ́n pé position mi sẹ́ kò wà. ibo tí ibo ló wá ń kó gbogbo ọbẹ̀ ọwọ́ yìí lọ. inú gbogbo orí kì í kan kó sínú bóyá bíi wọ́dọ̀dù mi ibi ibi orí bá kan sí mi ni ọ̀tá ìlú mo wà mo wà lọ́wọ́ mo kàn fọ́ ìdá pé mi ò tí níbẹ̀ máa wẹ̀ kí n kó sí àtàbí. ṣé o sá fún mi. ṣé wọn náà lé mi ni. Ah, kí ló dé tó wá jẹ́ pé mo ń súnmọ́ ìmọ̀ súnmọ́ yìí. Eh, tó bá fẹ́ sọ̀rọ̀ ó lè sọ látọ̀hún yẹn àní ìdàtí súnmọ́ ra. ní èmi àti ẹ ọkọ àti ìyàwó ṣé ara máa ń fa para ni. yé mi ó ní ọkọ àti ìyàwó ni ṣùgbọ́n ó láwọn times kan tí wọ́n gbọ́dọ̀ wà careful you know tó yẹ pé èèyàn gbọ́dọ̀ wà too romantic fún danger. ok jẹ́rìí wọ́n ti kọ́ ọ̀bẹ yẹn wá kí n kó wọn padà síbi tí wọ́n wà. ẹ eh, ìmúra tó sì ní má jẹ́ kí n kó wa máa kó síbi ìwọ máa lọ sókè tiẹ̀ jọ ṣé o ti máa ń bá mi ṣiṣẹ́ inú kíchìn ti tẹ̀lé ni ṣé máa wá ṣe iṣẹ́ inú kíchìn ni ṣé máa wọ kíchìn rárá gan ni kí ló dé tó wá jẹ́ pé kò bẹ̀rẹ̀ sí ń bá mi tọ́jú ọ̀bẹ kiri ilé sọ́dún kó wá kí n bá wọn padà síbi tó máa ń wà náà. ibi yóò dáṣẹ máa tẹ ìpòsíṣàn yẹn ni máa wọlé máa lọ sókè máa kópa síbẹ̀ ibi mi ni máa kópa síbẹ̀. Ah. máa lọ sókè máa lọ sókè tó bá ti wà nọ́mà olú ti ń dàbí nǹkan mi báyìí máa lọ sókè. kò sí wàhálà. kò sí wàhálà. èmi ló yẹ èèyàn. èmi ló yẹ. èmi ló yẹ èèyàn. èmi ló yẹ. personally personally èmi ló yẹ. èmi ló yẹ personally personally mi ló yẹ o ló yẹ. Jide Badu Jide Badu remove that your hand from your pocket. Why? This is my office. So what? You are in my office. Èmi tọwọ́ mi bàtọ́ báwo náà tọwọ́ bàtọ́. Bí wọ́n kí ló ń ṣe ẹ lọ? Kí ló ń ṣe kí ló ń mú ẹ lọ? Ta ló tó ń tọ̀gbẹ̀ ṣòro? èmi ló ń dẹ̀sẹ̀ ló ń gbé ló ń gbé wà lọ́fíìsì mi mo tí ò wà very very careful máa jẹ́ kí o jẹ ní ẹ̀mí ṣe. èmi náà jẹ́ kó jẹ gàrí ẹni bẹ̀rẹ̀ fún no ẹ̀pà for you. èmi ló bá sọ̀rọ̀ báyìí wúwájú. do your you you are talking to your chairman? think Who is that. èmi tí mo ní kọ́pì mi ti ní àti ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ láyé. I will slap you now. you will slap me. if you slap me more I will slap you ten times. one two three four five six seven eight nine ten. I will mark again ten nine eight seven two four five. you must be mad. They are really cool. I don't want to listen to that. Please forget that. I don't care. You don't care? Yes. Just go later English. Whatever. You are illiterate. Say to you. Say to you too. Jesus! Shut up. Don't call that name again. Do you know Jesus? Do you know him? Show my age. Age. Close to the age. Like about ah, your age just a number number you you it's just a number do you realize you are talking to your chairman and you tìbọ́dù ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ìwọ ọlọ́kọ mà ní idiot tí mo kọ owó you, nínú ilé iṣẹ́ mi tí mo kọ̀ dẹ́gẹ́dẹ́ bí bọ́ọ̀sì tó tó ń bá mi ṣe kọ́ mo bá mi sọ̀rọ̀ báyìí gbogbo kìnìyẹn you, o lè fi ra pọ̀ lọ́dún ọ̀pọ̀lọpọ̀ ìlú ìjọba fi ẹ̀rọ ìtọ́bi ẹ̀yìn ọjọ́ náà ọpọlọ ìròyìn lórí ọpọlọ ìròyìn tó ń gbọ́ ẹ̀ tí ò bá jẹ́ kí orí ẹ pé ọjọ́ níbi kíáfù láyé ẹ̀ táyé máa fi parẹ́ má ẹ̀ bá má ẹ̀ bá make attempt pé kí n increase kí n increase kí ni no no no no no àìmọye lọpọlọ tọpọlọ useless tọpọlọ wà jobless mo wá fẹ́ ní twenty percent nínú profit tó lọ ní kọ́fíìnì tó pé èmi ni mo lọ lóṣù ṣọ́ọ̀ṣì owó mi kó jẹ́ kí orí ẹ̀kọ́ pé tí ò bá jẹ́ kí ìwọ́n tu ẹ̀ àìní ní ìkọ̀kọ̀ ni ẹ̀ ní rí anything seven days mo fún one two three four five six seven days if after seven days lẹ́yìn tó bá ma twenty percent You tó bá ti ń yẹ sí forty tẹ̀lé tó bá fi gbé rí olú lọ ẹ. kò sí ẹni tuntun lè ṣe ok ìwọ fẹ́ fún mi ní seven days ok èmi máa fún ẹ ní seventy two oh eh, sorry that seventy two hours is three days mi ò ní fún three days máa fún ẹ ní twenty four hours tí mi ò bá treat fọ́pà pẹ́ tí mi ò bá jẹ́ ní ẹ̀mí ṣùkọ́ kọ́ mi bastard tí màá jẹ́ pé wọ́n pé kékeré mi kọ́ mi bàbá fi jẹ́ lọ yes oya walk out of my office walk out of my office. o ní yé kúrò ní ọ́fíìsì. yes yes àti ibi sọ́nà èèyàn jàtìjàtì sọ́nà náà wà á lọ wò wá rí ọ̀wò yìí wà á lọ wò mo kọ́kọ́ ẹ̀ lọ. oh my god tí o bá kí ni mo lè ṣe fún yẹ èmi àti ibi sọ́nà ẹ̀ kọ́lọ̀ má gbà wá kọ́lọ̀ má jẹ́ kí èèyàn ṣe oore ṣe kẹ́kẹ́ má ṣe oore ṣe ẹ́ ẹni tá a pè kókó wá jẹun tó wúlò lọ́dọ̀ ẹ̀ máa gbogbo wèrè èmi oh my god mo ma useless ẹ̀ wọ́n gbogbo ńlá láti wèrè sọ fún mi ọ̀pọ̀ lọ́ọ́ máa jobless ni kò ní wúlò fún ẹ nígbà kọ́ bitch. Anything wey God allow make e do for you, idiot. I will treat you fuck I will deal with you spiritually. I will deal with you naturally. I will deal with you medically. I will deal with you whatever way. tell me now. Ta-da, ta-da, ta-da, ta-da. It is hot. For me? Yes, for my beautiful wife. Èmi ló yẹ èmi ló yẹ èmi ló Personally, personally, èmi ló yẹ èmi Personally, personally. sunkún nígbà tí mo rò bí àgbà tí mo ṣe fẹ́ fẹ́ amọ́tò tuntun fún ìyàwó mi ní mọ́ọ̀tì ìgbà mi kí ló kí n ṣe báyìí lọ lọ́wọ́ gba mọ́tò fún ọ̀hún sunkún ah, ah, ó ti yé mi ó ti yé mi gan ó yé mi ó ti yé mi ṣé àtẹ̀yẹ ní misunderstanding ẹ sọ̀rọ̀ lórí ìkànnì ẹ kí ló ṣẹlẹ̀ ẹ tún sọ látara lórí ìkànnì lórí ìkànnì gbogbo nǹkan tó ń ṣe yára ló ń fàbọ̀ sí ẹ ní sọ fún yín o. Màjà ṣó mọ̀ pé orí ṣòro ṣe láyè. bẹ́ẹ̀ ni ọkọ mi. ẹni tá a máa ṣòro fún tí ò ní lọ ọlọ́mọ àìká ṣòro fún ẹni tá a máa ṣòro fún tó yẹ pé òpin ẹ̀mí wa ló máa máa ní ọlọ́mọ àìká ṣòro fún. Ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni díẹ̀ ti tàdó wà lọ́fíìsì yẹn ni. ọ̀nkú jíde. yà ẹranko ọkọ rẹ ó máa fẹ́ pa mí màá ni níṣẹ́ ló dúró sórí ẹ̀pẹ̀ ẹ̀mí gbogbogbò báyìí pé kìnnìkan percentage tèmi fẹ́ o nínú owó tó ń lò lọ́pọlọ kíní kòkó sí story tí o sọ fún mi tán pé mo láti increase owó rẹ̀ so gbogbo kan ó ń bí mi ní gan wo ní díọ̀tì yẹn wo ní ilé tó kọ́ mi ò jẹ́ kí n bẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ oríṣiríṣiríṣi nítorí pé mi ò ní ayé mi kọ́kọ́ pé gbogbo nǹkan simple tọ́lá wọn ni ìwọ owó orí ibi tèmi àti ẹgbẹ́ pẹ̀lú àwọn mi ò ní ayé mi kọ́kọ́ gbogbo tó ń ṣe ara mi náà ló ti rí mi ò dẹ̀ sọ̀rọ̀ òkọ́lélá mi ò kọ́lélá òní gbogbo nǹkan mi ò sọ̀rọ̀ ní sùúrù màdé ní sùúrù gbogbo ilé ìtẹ̀sọ̀ yìí sí ẹ̀ ní ìgbẹ́ tó bá ti ẹ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ kì í ṣe pé kẹ́kọ̀ọ́ fà á nígbà tẹ̀ ń fa omi nínú kànga bẹ́ẹ̀ ṣe mọ́rọ̀ ẹ̀ nìyẹn no full stop no comma ẹ̀kọ́ ń da gbogbo ẹ̀ sílẹ̀ ní ẹni sùúrù àníkẹ́ ẹni sùúrù ah, ẹni sùúrù over fifty years ago, ó bẹ́ẹ̀ ń pariwo sọ̀rọ̀ ìdílé ṣe dp òjìnà sí yín o. no no no no no no no what are you trying to insinuate. kí nílò kí nílò ọkọ ṣé òun kò kúrò lónìí. ọlọ́dàá mi jẹ ẹ̀mí kú lágbára ọlọ́run bí kò ṣàlàyé fún yín ni kó má dé ojú ẹ̀mí. ẹgbẹ́ bá fà yí ẹ̀ sílé ó máa wọlé ilé ìtẹ́ ṣe ìjọba ṣíbà ìṣíbà ìṣíbà ìṣíbà ọlọ́run ní jíàrí tọ́ta yín bá ṣe bẹ́ẹ̀ tó bá lọ a máa pín gbogbo ogun yín ni o a ti ní ẹ̀ka láìkú ẹ kiri ẹnìkan kì í fi àwọn ẹ̀sìn gbẹ̀dọ̀ iná tó bá dálẹ̀ gẹ́gẹ́ gbólógbó ọmọ ẹyẹ kéékèèké náà máa fi sùn jẹ kò ní work tó bá ti kú ọ̀la tó kọ̀la tó bá kọ̀la tó kọ̀la tó bá tó kọ̀la tó kọ̀la ẹnu ẹnu ẹnu ẹnu lẹsẹ̀ máa fi pèpèrè ojú ẹnu ẹnu ẹnu ọláwà láhàlà wọn là wọ́tá ilẹ̀ ìbílẹ̀ ìwà nílé ẹsẹ̀. àmì ẹ ti gbé ládé ẹ ní kíkúkú kan bí kò ṣe é yé lágbára lọ àmọ́ ẹ fúra yín ní sùúrù fi ọkàn yín balẹ̀ fẹ́ fi ọkàn mi fún ara mi balẹ̀ àti pé gbogbo nǹkan tá à ń sọ pé ọkùnjúdí ọkùnjúdí tó gbogbo àlàyé tẹ ṣe kalẹ̀ yìí nsìn tábà máa sọ̀rọ̀ ó jẹ́ ní owó tí ń pọ̀ nínú nǹkan tá à ń sọ yìí. lẹ́gìí mi pé iye kan èmi gangan kí ló ní ọpọlọ tiẹ̀ lásán ní nǹkan tó donate ṣe bẹ́ẹ̀ tí tí èèyàn kan bá lọ́pọlọ tẹ́ni tó lówó bá fẹ́ lọ́pọlọ ní twenty ṣe ṣe ó pọ̀ jù. ó jà ti gbọ́ ọpọlọ wọn lẹ ń lò ẹ̀yin lẹnu gbogbo wọn àmọ́ tó bá mówó dání tẹ́ ẹ̀ bá rí ọpọlọ owó ò lè ní ìwúlò tẹ́lẹ̀ bá gbọ́wọ́ bàjá kò sí tí ò lè fi rà olówó máa fowó rọpọlọ lọpọlọ tọpọlọ lọpọlọ èmi wúlò fẹ lọpọlọ ńgbà tó ló máa máa lo òwúlò lọpọlọ lọpọlọ. you're just a stubborn man ẹni sùúrù ẹni sùúrù ẹ ní ìdí ẹ iye tó ní pípẹ́ fún àwọn tẹ́ bá yọ owó yẹn tẹ fún wọn kò ní ìpalára kọ̀ọ̀kan nínú owó yín bíjẹ́sì á tún gbòòrò sí ló máa progress sí i ni tí wọ́n fún wọn ní nǹkan tọ̀tọ̀ ẹgbẹ́ ìlọpọlọ wọn ìbówó lẹ ní màjá ẹ má ti sọ̀kọ́ tí ẹ ti sọ pé ẹ lọpọlọ owó lẹ ní nà ó ń fẹ́ stop ẹ ó tún lè jù bẹ́ẹ̀ lọ. àwọn bàbá bàbá bàbá ẹ ṣiṣẹ́ sí mi náà ọ̀dẹ́ ah. tí wọ́n ní kò ṣe kò fẹ́ ọ̀rọ̀ mi nígbà tó ṣe tọ́jú ìjọba àgbà òkè ìwà ìbọn ẹjọ́ bá ṣe lè fi parí sí ọ̀dẹ́ ìjọ ẹranko màálù. ṣọ́kọ̀ tí mi bá ti ń bínú tí mi bá ti ń bínú ó máa dàbí ẹni pé kí ayé àti ọ̀rọ̀ bọ̀ máa tà láti ká màrà mi dá. ọkọ mi àìlọ olówó orí mi ọkọ mi ọkàn mi ẹ ẹ fara yín balẹ̀ kò sí nǹkan tá a mú wá sílé ayé yìí tá a fẹ́ mu lọ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tá à ń jẹ tá a kì í jẹ tán àfi ọlá ọlọ́run ọba. fẹ́ẹ̀ bí english sọ́rí kò sí tá à ń jẹ tí kì í tán àfọlá ọlọ́run láti ìsìn lọ ọlá ọlọ́run ló máa jẹ nínú ilé láti ìsìn lọ ọlá ọlọ́run làwọn máa máa jẹ nínú ilé láti ìsìn lọ ọlá ọlọ́run ló máa fi ṣe gbogbo tó fẹ́ ṣe nílé. ó ní sùúrù tí náà mò ń sọ ẹni tí kò máa sọ̀rọ̀ iná ìdá níta ẹ ṣé màá mú ọlá ọlọ́run sí ṣé òun fẹ́ mú lọ báǹkì ni ẹ jọ ṣàánú yẹn ní sùúrù. gbogbo wọn náà ṣe ń sọ̀rọ̀ so definitely ara àwọn ọ̀tá mi ni wà tí ẹ náà bá ti fi ọ̀tọ̀ ẹni wọn kò lè pani mọ́ ní ìyẹ̀ṣọ́ rẹ̀ àtá mi ni. mi ń ṣọ̀tá yín yẹ ẹ stop ẹ mi ń ṣọ̀tá yín ẹ ń ṣọ̀tá yín ájọ́ máa tó kí gbogbo ẹ lè tò ní ẹ̀wò orí nìyẹn ẹgbẹ́ ṣe mí lókèlókè ẹgbẹ́ ṣe mí lókèlókè ẹ máa sọ́ra ń bẹ láàbò ara ẹni sùúrù ó ní ibi tó ń kàbọ̀ sí i ẹni sùúrù ẹ má ṣe ra ilé ṣe síra yín lọ́rùn àṣìjọ ti wọ̀tà ṣẹ̀tì ìgbà ṣẹ̀tì ìgbà tí ìgbà bàjẹ́ kan tó ní ìdílé máa ń jà gbẹ̀bá ìdí wọ̀tà. àwọn máa wàrà táwọn fẹ́ fowó dá o ẹni tó lówó tí ó lè ná o ẹni tó lówó tí ó lè ná o ẹni tó lówó tí ó lè lówó títọ́ a ó máa wò ẹ jẹ́ ká máa wò ó a ó máa wà táwọn fẹ́ fowó dá o. ẹ̀rọ ti jíde ló dé kí ló ṣẹlẹ̀ náà àtìgbà tó ti dé láti iṣẹ́ ló ti wà mídìí ò bá mi ṣe o kò tún wá ń dájú kò sí ibà kí ni nǹkan tó ṣẹlẹ̀. kí ni ẹni ṣẹlẹ̀ kí ló yẹ kí n ṣe sọ wọ́n jẹ́ kí n ṣe náà mo jẹ́ kí ibi iṣẹ́ mi ẹ̀ mo ń bọ̀ pẹ̀lú ìbànújẹ́ ọkọ̀ látàrí ìkó tó ṣẹlẹ̀ láàrin màtọ́ gá mo máa ń rò mo ṣe ń bọ̀ lé pé kí n yà síbi kan kí n ti ra gift kan fún ẹ so at least inú á dùn tí mo bá dùn wà á lè ṣe wà á lè máa wà á lè encourage mi wà á lè console mi but kí ni gate I got home, I gave you a gift, and you started crying. It was sukuru. Ẹkún ló it. bẹ̀rẹ̀. Tẹ̀bọ̀t ṣé nǹkan tó wá ń kọ́ sí ìbànújẹ́ yẹn? Of course na. Láti ilẹ̀, mo ti ní ìbànújẹ́ ọkàn láti ibi iṣẹ́. O tún wá rọ bọ̀bẹ̀ yìí, o rọ bẹ̀ yìí properly. So, why expect you keep keep keep keep keep happy? Kì máa rẹ̀ rẹ̀ àbí? Tó ẹkún ẹkún ẹkún náà lè every Tó mọ̀ nfẹ́ bèèrè kí n kọ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ tó ń parẹ́ kù kí ló dé pé every time tí wọ́n ti ṣe nǹkan tó yẹ kó kó yẹ wú kí ló dùn wọ́n máa sunkún ni wá kí ló fà á ṣé lè kọ́ ṣe kí ló ṣe. o fẹ́ mọ àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. o fẹ́ mọ reason tí mo máa ń sunkún all the time. bẹ́ẹ̀ni fẹ́ mọ. ìwọ ló ń pa mí lẹ́kún ní gbogbo ìgbà ìwọ ni ìwọ ló fà. èmi kí ni mo ṣe àbí kí ni mo ṣe àbí kí ló yẹ kí n ṣe kan náà ṣáà ni sọ fún mi náà kí ló fà á tí mo fi jẹ́ pé mo kò ní kọ́ ọ̀fẹ́ sọ fún mi tó o ti débi gbogbo o ti o ti o ti kú lẹ́mìí. kí ni tó ń ṣe nǹkan tó ń ṣe. ẹ̀gbọ́n mi tún fi bẹ̀rẹ̀ so ẹkún máa ń sàyẹn ní ìwé ní ìlú látàrí ẹkún. Ah! sọ fún mi wípé ọ̀rọ̀ tẹ́sọ̀ yé mi irọ́ funfun báláwo ni mo pa i i just can't understand gbogbo àlàyé yóò yé mi ẹjọ́. ọ̀rọ̀ ó jẹ́ mi lóyún gan ni torí bẹ́ẹ̀ ṣe sọ pé kí n bá ẹ sọ̀rọ̀ ìfún yẹn mo láti wá rí mi kò sí orúkọ tó ń ṣe sí ìgbésí ayé mi kò tẹ́ mi lọ́wọ́ rárá wípé tẹ bá ti ń ṣe nǹkan dáadáa fún ẹkún náà máa fi sùn pé mi pé mi kàn ṣe pé gbà ọ gift lè yẹ fún ìdùnnú ní ẹkú jẹ fún àfikún ni àbí bóyá àti kọ́kọ́ gbé nǹkan lọ́wọ́ yín ẹ ti fi dùn bóyá tó bá wá pẹ́ àti your own convenient time ẹ wá ṣe wá ṣe fún un kò rí bẹ́ẹ̀ dàdí ẹ wo bí surprise máa ń ṣe fún un bóyá mo ra ọkọ̀ fún sí pé that was a gift anytime ẹ kún mi straight kì í ṣe pé n tó bèrè fún kò ní mọ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn tí láti ṣe mi lórí yàrá yìí ìbànújẹ́ ni àlẹ́ yóò bá sílẹ̀ kò mi náà mo ọmọ tó ṣẹlẹ̀ ẹ fún ìyàwó yín kí wọ́n wá rí mi ó dàsà ọlọ́run jẹ́ kí iṣu ogun iṣu kò borí wa irú ilé ìpa iṣu ní ọlọ́run akápá ẹ̀ ọlọ́run agbàkóso ilé ayé yín ilé yín dàrú ìyàwó yín ní tòká ọlọ́run agbàkóso ilé ayé yín dára fún yín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe ní orúkọ Jésù Kristi olúwa wa. She ran bá rí ohunkóhun tó dàbí ẹ̀dùn ọkàn tó lè máa da ìránṣẹ́ pẹ̀lú wa yìí láàmú lórúkọ jésù lágbára ẹ̀jẹ̀ jésù orúkọ tó ju orúkọ lọ agbára tó ju agbára lọ mo gbàdúrà lónìí àwọn agbára àwọn kọ́fẹ́sì máa gbé ìṣòro bẹ́ẹ̀ rẹ̀ kí ló gbé ìṣòro bẹ́ẹ̀ gbogbo ẹ̀dùn ọkàn bẹ́ẹ̀ tí kò jẹ́ kí ẹ̀mí ìránṣẹ́bìnrin kò balẹ̀ tí ìránṣẹ́bìnrin fi lè máa sunkún gbogbo gbà lóòrèkóòrè nígbà tá a bá ṣe ohun tó dára fún un ó yà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mo gbà yín lè pọ̀ mo yín ní láti máa gbiná sọnù kẹ́ máa ṣègbé dànù kẹ́ máa búra dànù lórúkọ Jésù Kristi Olúwa wa àmín Jésù. sista lè rìn kò sí ohunkóhun tá a lè ṣe lẹ́yìn àdúrà àdúrà la fi ń ṣe ohun gbogbo àdúrà la lè fi pàṣẹ fún ọlọ́run kọ́lọ́run mú ìyanu kó ṣẹlẹ̀ òun la lè fi mú ohun tó bá sojú dé ta lè fi ṣe òun la lè fi mú ohun tí kò bá dára kí wọn bá sọ di dáradára òun ni ṣe fi àdúrà ṣáájú ẹ madam gẹ́gẹ́ bí ohun tí ẹ àwọn dáàdi wa bá mi sọ nígbà tó ń wá bí kí ni nǹkan tó lè jẹ́ bí ẹ̀dùn ọkàn tí ọkùnrin bá ṣe ohun tó dára fún mo mọ̀ pé dájúdájú ó máa di ohun tó ń ṣokùnfà ẹ̀. Ah, ẹ ṣe gan-an dáàdi alákọ̀ọ́kọ́ náà mo sì ń kọ́kọ́ wọ́ndà pé kí ni reason tẹ́ fi ní kí n wá yọjú sí but ìgbà tí à ń ṣe prayer lọ́lẹ́ kan yẹn ni mo ti ní àdíà nǹkan tẹ́ fẹ́ bá mi sọ. well lóòótọ́ ni pé tí ọkọ mi bá ṣe nǹkan dùnú fún mi kàkà kí mo máa ń banú jẹ́. sábò ìṣe bí púpọ̀ lọ sọ̀dà. but alábọ̀kọ́ náà mo fẹ́ sọ fún yín pé kò sí nǹkan tó ṣe mí o i'm very fine i'm perfectly okay kò sí nǹkan kan tó ṣe mí. ẹ madam ẹ eh, máa fi dúdú pé pupa fún mi ẹ má dẹ̀ fi ààfin pé òyìnbó kò lè má ní ìdí kí ẹ̀kọ́ ní yorùbá sunkún gẹ́gẹ́ bí ìlànà yorùbá nínú ìṣe ìyẹ́dẹ́ iṣẹ́ gbà ní ìdí àá ọkọ̀ yóò ní ṣe òkú fún ìkẹ́ máa sunkún ìdí yẹn gbọ́ngbọ́ngbọ́ lèmi wá fẹ́ gẹ́gẹ́ bí ẹni ọlọ́run gẹ́gẹ́ bí ẹni ìpẹ́ asana asana anointed man of God ìyẹn lèmi wá fẹ́ kẹ́yìn sọ fún mi kàmí níta máa dojú àdúrà wa kọ. ṣé rí ìdí tí mo fi máa ń sunkún ní gbogbo ìgbà tọkọ mi bá ti ṣe nǹkan ìdùnnú fún mi ó jẹ́ nǹkan tí ó jẹ́ wípé àárín mi àti ọlọ́run ọba nìkan ló wà tí mi ìdẹ̀lẹ̀ ẹ̀bà bá ẹ̀dá alààyè kankan sọ. not even me. i'm sorry daddy not even you sir. daddy àárín mi àti ọlọ́run nìkan ló wà èmi àti ẹnìkan la mọ bí tájọ́ dì sí. ṣé pé kí n wá rí gẹ́gẹ́ bíi ohun tí ẹ lè bá ẹnìkan sọ tẹ́lẹ̀ gbẹ́gà kan sọ àmọ́ tẹ́lẹ̀ bá ọlọ́run lódùmarè nìkan sọ. bẹ́ẹ̀ ni sà. Ah, ah, eh, kò burú náà àdúrà náà ni àwọn onísìnmi àdúrà ń bí onídẹ́yìn náà dẹ́ ti sọ wípé ọwọ́ ọlọ́run nìkan lè fi sí ìpinnu pé ẹ̀yin náà máa gbàdúrà tí ohun tó lè jẹ́ bóyá bàmíjẹ́ ni mo gbàdúrà lórí kan sọ́dà yọ ìṣòro ó kéré ni ó bí ń tẹ̀ ń kó tóbi ni kábàrà wọn kó kápá lówó ẹ ìṣòro ló kọ́ kó sọ di pẹ̀tẹ́lẹ̀ ìbójú jẹ́ ìwọ̀n ìbànújẹ́ kọ́ kó sọ dayọ̀ lójú ọmọ ẹkún kọ́ kó sọ dẹ́rìn lórúkọ Jésù Kristi Olúwa wa. mi ò sọ rẹ ṣàánú mi jọ mo ní ìhẹ́pẹ́ ṣàánú mi oníyẹ́ kí n pè jáde mi fẹ́ kí àwọn ọgbẹ́ mi. ṣé ó le tó mo ti sọ fún everybody tó tí mo mọ̀ pé ó ṣeé ṣe kán lè bá sọ̀rọ̀ kó gbọ́ ṣùgbọ́n kò change o anytime tí máa wò pé mo fẹ́ ṣe nǹkan móríyá fún ìyàwó mi ìbànújẹ́ ló máa ń gbé kò mí o. bí ti bá ti bá ra gift fún gift pé mo fẹ́ jẹ́ kí inú ìyàwó mi dùn lẹ́nu tí máa ti rà lé tí máa gbé fún báyìí ẹkún ló máa ń sun o. kí ló fẹ́ kún kí ló dé. kò yé mi náà ni. ẹ má bínú ẹ má bínú ẹ má ka ẹ̀sùn síra ẹlẹ́sẹ̀ ṣé kìí ṣe pé ọ̀tọ̀ ni nǹkan tó sọ fún yín pé kẹ́ ra fóònù ọ̀tọ̀ ni nǹkan tẹ̀ ń rà fún cause mi máa rí nǹkan ṣe máa ra nǹkan fún tó máa gbà tó yẹ kó dúpẹ́ tó jẹ́ pé kí ló máa máa sun kó má fún nǹkan mi ló fún kò rí bẹ́ẹ̀ o àwọn nǹkan tí mò ń rà fún mi ì sọ tẹ́lẹ̀ bí surprise ló máa ń jẹ́ tí bá dẹ̀ gbé fún báyìí ó máa sun ẹkún kì í ṣe ẹkún lásán ẹkún gidi. are you serious? mo serious o. tẹ́lá ti ra nǹkan fún nǹkan tó yẹ kó gbà kó appreciate kí ní ẹ̀dùn kó dúpẹ́ lọ́wọ́ yín á kọ̀ bẹ̀rẹ̀ sí ní ké. nǹkan mi yá tó yẹ kí ìdùnnú wà á rẹ̀ sọ ọ́ di mọ́ mi lọ́wọ́ ká máa sunkún bẹ́ẹ̀ pé nǹkan mi ṣẹlẹ̀ tó máa le gidi gan ni o. ẹnì kan ọ̀rọ̀ tèmi ẹ ká wọlé lọ ká lọ́yún ojú gbogbo ẹ̀ sí nígbà tó gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún mi ẹ ká wọlé lọ. nítorí ọ̀nà mo ṣe pè ẹ́ mo fẹ́ kó sọ fún ẹ gbà tí o ti sọ fún mi tí mo ṣe wá bẹ́ẹ̀ pé kó jẹ́ kó sọ fún òun yẹn wọ́n jẹ́ kí n tó wà ń bẹ̀ wọ́n jẹ́ kí n tó wà ń bẹ̀ ẹ̀ wọ́n tó máa ṣẹlẹ̀ màá kàn lọ sọ́dọ̀ níbẹ̀ mi nílé kíta ń bẹ̀ màá lọ dó síbẹ̀ tó bá ti wá ṣe tán ẹ̀ máa padà wá. ẹkún ṣá. ẹkún gidi gan gidi gan. kò sí wàhálà máa fún feedback. ẹ ṣe gan. mo máa rí ẹ níta. èmi ló yẹ èmi ló yẹ èmi ló yẹ èmi ló yẹ pásánálì èmi ló yé èmi ló yé pásánálì pásánálì. ọ̀rọ̀ iná là ń sọ ọ̀rọ̀ ẹ̀ là ń sọ látàárọ̀ kò sí sọ fún mi pé táwọn bá jáde táwọn bá ra nǹkan wálé fún mi tó yẹ kó gbà á kí ní ẹdún kó dúpẹ́ lọ́wọ́ àwọn ó ní ṣe ló máa bẹ̀rẹ̀ sí ní ké wọ́n lè máa mú wọn kú ní ìgbà ìdí ìgbà tó gbaṣẹ́ ni ó máa ké gidi kí ló dé kí ló ṣẹlẹ̀ ó yẹ mi kí ni happy ọ̀rẹ́ mi kò sí nǹkan kan ní ọ̀rẹ́ tiẹ̀. má sọ pé kí n má wọrí mo máa wọrí torí pé o ní láti rí bóyá explain fún mi níta níṣẹ́ ni gbogbo ara lọ́rùn bàbá yìí gbogbo ìwọ́n ní gbogbo bóyá sọ̀rọ̀ ni díẹ̀ ló kò tuntun o ní ìdí gbogbo ilé ìnàrán ẹ́ àbí kò ń ṣe nǹkan tó fẹ́ kọ́ ra fún un ló ń rà wálé fún un wọ́n nǹkan mi ló ń rà fún un wọ́n tẹ̀ ń kó kùnà fún un wàá ṣàlàyé pápá ọkọ mi ò kò ń ṣe nǹkan tí mo fẹ́ lè rà wá fún mi yìí o ní tó fi ń sunkún. ah ìbéèrè a ní kó má bọ́dà nípa gbogbo òkèrè yìí kò sẹ́yìn tèèyàn án mo wà òkè. èwo ni kò sí kankan kò sí kankan mo ti fi ọkàn wọn balẹ̀ pé mo máa padà wá fún wọn ní feedback so kí ló dé kí n sọ fún wọn kò sí kankan kò sí kankan you keeping it to yourself you eating yourself up share it sọ síta kó tán nínú ẹ kí yẹn fi. ọmọ nǹkan ṣorí mo ti sọ kiri times without number mo ní nǹkan tó ń ṣe mí èmi ló àti pé ọ̀rọ̀ yìí àárín mi àtọ́lọ́run bá ló wà ọ̀rọ̀ tí èèyàn bá dẹ̀ ń bọ́ lọ́run bá sọ yẹn kí n bẹ̀dà àlàyé kankan sọ so ẹ má wọ̀rọ̀ èyí tèmi yé mi nínú nǹkan tí mò ń ṣe. sọ́wọ́n àlàyé tẹ̀ ti yé mi náà ó ti yé mi ó kọ̀ kókó sọ fún bẹ́ẹ̀ dìde kí wá máa lẹ́nu kí má wẹ̀ ẹ̀ wá mọ́. bàtí mo béèrè kan tó ní kò sí kankan kò sí kankan o ti farapamọ́ fún mi kọ́ nìyẹn ṣé kí mò ń dúró ṣe. ó mọ̀ nǹkan ṣé kí n wọ kíchìn kí n bẹ̀ dáná. báwo kíchìn ni máa wọ kitchen torí etí fi nǹkan pamọ́ fún mi so ẹ̀rọ fi nílẹ̀ bá ẹjọ́ kò lè bá máa wọ kitchen fún mi. nítorí tí wàá délé ń sinmi ìmọ̀ ọdún bàbá ojú ìyàwó rẹ̀ kúrò náà nìkan ẹni tí mo lọ síbi kan wọ́n lè dé bẹ́ẹ̀ kí n kàn lọ relax báyẹ̀ ti di alẹ́ àwọn alólè àti sùn gbàrà. kí wọ́n lè máa fìfẹ́ wọn ìyàwó yóò ṣe é bìtẹ̀ ó dẹ̀ dísáì pé òun fẹ́ wà wọn happy. ààrẹ lójú tọrẹ ìyẹn kúrò lọ́nà ìdàrí sí máa fi mo fẹ́ lọ báyìí ni wọ́n lọ́ máa kọ́ra mọ́ everybody ní sí ọmọ ọdún wa. ibi ìṣẹ́jú wọn ọ̀rẹ́ mi eh, ọ̀rọ̀ kó máa gbé mi lọ́kàn ó dẹ̀ ń kan mí lóminú tó dẹ̀ ń bà mí inú jẹ́. kí ni ẹ̀kọ́ náà. olóòrùn kan tó ń gbé mi lọ́kàn tí mo dẹ̀ fẹ́ ṣàwọn ìwádìí kọ̀ọ̀kan lórí ẹ̀ ó dẹ̀ mọ̀ pé bí mo ṣe wà mi ìmọ̀ gángan mi ìlẹ̀ mọ́ inú rẹ̀ mi kì í jáde so mo fẹ́ wá ṣe àwọn findings kọ̀ọ̀kan lórí àwọn ọ̀rọ̀ ẹ̀ so mo wá ní kí n bí pé ṣé o mọ inú ìwé ta lè lọ bóyá àwọn tó máa ń gbé nǹkan wò yẹn regret tó dẹ̀ jẹ́ pé wọ́n máa sọ òótọ́ ọ̀rọ̀ fún mi òun ni mo ní kí n bí pé ṣé o mọ anybody. ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí ó bá mi lójijì àti sẹ́ńdà kò bá mi lójijì akọ́ ní láti fún mi ní time díẹ̀ ní bóyá di ìrọ̀lẹ́ jẹ́ kí n make àwọn calls kan kí n lè mọ ibi tá a máa yà sí. o ṣe rẹ inú mi máa dùn gan. èmi náà ní kankan tí mo fẹ́ wá bẹ́ẹ̀ sọ tẹ́lẹ̀ ló gbé mi wá sí bíbá lórí ọ̀rọ̀ àwọn ọkọ wa méjèèjì mi ní fẹ́ kàn sọ wá dá láìmọ̀ ṣe. cause ìjà wọn yìí ó ti ń di lemọ́lemọ́ èmi àti ẹ̀ lọ́rẹ́ẹ́ true wa làwọn méjèèjì ṣe close ìwà nífẹ̀ẹ́ kájọ́ lájú wa sílẹ̀ báyìí kí ni ká ti ń kọ́bọ̀ kó dà o máa fẹ́ ká wá nǹkan tá a máa ṣe ó ti dórí ọ̀rọ̀ olówó dé nísìnyí ìkan lòun gba twenty percent ìkan gba eighty percent èmi á fẹ́ kó bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ pé wọ́n kó bá wọn sọ níbi tó ti ń gbọ́ ọkọ tèmi náà ní eighty percent èmi náà bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ àkókò mọ usefulness owó tó ń gbà eighty percent tó ń gbà nìmọ̀ wúlò ẹ̀ bí nídìí nǹkan báyìí màá rojọ́ rojọ́ rojọ́ rojọ́ gbogbo ẹni báyìí abo ìtọ́ atán lẹ́nu báyìí pẹ̀lú ẹnu kò ní mú kankan sílẹ̀. inú wa ní fẹ́ kí ni àti ẹ kájọ lájú wa kalẹ̀ báyìí ní ọ̀rẹ́ tèmi àti ẹ ti ń bá bọ̀ mọ́bì today ó ti pẹ́ o kó má yẹ fọkùnrin ló máa yà wá o. ọ̀rẹ́ mi ọlọ́run jẹ́ kí lára mi wọn. àmì lágbára wọn èbò ọkọ ẹ sọ̀rọ̀ èmi náà máa bá ọkọ mi sọ̀rọ̀ mo mọ̀ wípé ọlọ́run á fún wa ní ọ̀rọ̀ yẹn yanjú láàrin ara wa àmọ́ òkú rẹ̀ mi ṣe orí nǹkan tó bá dùn òun ló ń pọ̀ lọ́rọ̀ yìí. bẹ́ẹ̀ ni tí kí bá dẹ̀ wọ olùgè tòkè ẹ̀ báyìí ni wọ́n kọ́kọ́ rí ṣe orí lè tí mo kọ́kọ́ bá ẹ sọ yẹn òun ló jẹ́ nǹkan tó ń dà mí lọ́kùnrin láàrú lọ́wọ́ ìṣó ti gbọ́ kò sí wàhálà máa ń kọ́ mi lọ́rùn tí mo bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kí n tiẹ̀ mú fún kí n pè lẹ́kọ̀ọ́ náà. ẹ wá lọ́rùn mi ẹ kú iṣẹ́ ọlọ́run tí òun fún yín ṣe ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín o àmúwá ẹ̀ tí ìpínlẹ̀ ti wà lọ́wọ́ mi ni pípẹ́ náà ẹ̀ ṣàlàyé nǹkan tó fẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ilé ẹni tí ọ̀gá sọ̀rọ̀ ẹ̀ lọ́kọ̀ọ́ fún ọmọ wọn ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ mo ṣáà fi nǹkan ránṣẹ́ rí ní ti ẹ̀rọ ọjọ́ mi ẹ̀mọ́ mi bàbá ṣe rí nǹkan bọ̀ ẹ́ ti tán. ẹ wá sà. ẹ pẹ̀lẹ́ o. ọ̀rẹ́ mi ti ìròyìn yín fún mi gidi gan ni in ó ṣòfin mi lọ́kàn balẹ̀ gan pé tí bá ti dé bíbáyìí pé gbogbo nǹkan tó jẹ́ pọ́blẹ́mù mi pátápátá pé gbogbo ẹ̀ máa bá mi solve ó ní pé wíbẹ̀ eh, ìjẹ́gbẹ́ mi pé téèyàn bá sunkún lọ́dọ̀ yín báyìí pé ìfàtí pé ó máa dunnú kúrò ni. Mm-hmm. Um, ṣé nǹkan tí mo fẹ́ find out fún un ṣe nǹkan tó tó lè púpọ̀ ọ̀rọ̀ kọ̀ mi um, mo fẹ́ kẹ́ bá mi yẹ ìgbésí ayé ọkọ mi mo fẹ́ kẹ́ bá mi yẹ kádàrá ẹ̀ wò mo fẹ́ kẹ́ bá mi wò dáadáa kẹ́ bá mi wọnú ẹ̀ irú èèyàn tó jẹ́ gangan mo fẹ́ mọ irú èèyàn tó jẹ́ gangan nínú ẹ̀ ṣùtìyẹ mo fẹ́ mọ gbogbo ìgbésí ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe gbogbo nǹkan tó wà up to gbogbo nǹkan tó ní lọ́kàn pátápátá mo fẹ́ mọ̀. zẹ́ni tẹ́lẹ̀ ìgbà ìgbélé abẹ́ lọ ó sì di ìrànká jẹ́ ẹ. arábìnrin kí ló ń kọ ọkọ rẹ ti ń jẹ́rí. babájídé. babájídé kí ló ń kọ ìyá rẹ. àdùnní. arábìnrin ó kọ ọ̀rọ̀ ìgbìmọ̀ rẹ. ẹ̀yọ́ báyìí ti tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ bá pẹ̀rẹ̀ ọtí ẹ̀ka ìlú ẹ̀yọ ni ẹ̀yọ pàdé mi. ṣé rí dáàdì mi tí mo mọ wá báyìí wọ́n ń sọ̀sọ̀kúsọ nǹkan tí wọn ò bá rí wọn ń sọ ṣorí tẹ́lẹ̀ bá máa kú ní ọ̀la bàbá yìí á sọ fún pé ó máa kú lọ́la o bó dẹ̀ ṣe máa rí nìyẹn bẹ́ẹ̀ ni ṣé wàá rí ibi tá a dé yìí gbogbo nǹkan tó fẹ́ mọ̀ nípa ọkọ ẹ̀ ó kéré ni ó tóbi ní gbogbo ẹ̀ ló máa gbọ́ in fact yìí tí o ò fẹ́ mọ̀ tí kò mú ẹ láti mọ̀ gbogbo ẹ̀ ló máa rí so bí mírọ̀ báyìí ní gbogbo ẹ̀ a download ẹ̀ fún ẹ. so ó máa sọ gbogbo ọ̀rọ̀ gbèsè ayé ọkọ mi fún mi. everything gbogbo pátá látòkè délẹ̀ àlẹ́ yìí tí o ò fẹ́ mọ̀ tó ràn ọ́ gbogbo ẹ̀ ló máa rí ló máa sọ. nígbà ah, jẹ́ bẹ́ẹ̀ o ó gbóná báyìí bí ajere ni. ìròyìn ẹlẹ́rẹ̀. ẹ̀ka rẹ̀ mo lọ sọ́rẹ́ mo sáà lọ yí. Ah, ẹ máa sọ̀rọ̀ lọ́tí. arábìnrin lórí ìgbésí ayé ọkọ rẹ tó ti kádàrá rẹ tó ní kí n bẹ yẹ̀wò lọ́lọ́mọbìnrin ọ̀gbẹ́mọgbẹ́ àwọn gbarimọ̀ lẹ́nu bẹ́lẹ́ òkùnrin wọ́n ṣàlàyé fún mi fúnnífúnní. àkọ́kọ́ mo kọ́kọ́ kí ẹ kú rire torí èèyàn lálọ́kọ rẹ̀ èèyàn lálẹ́ o kódà ọkọ rẹ̀ dàbí àràbà ni àràbà ní bí bá gbé mo ṣe tó tọ́sẹ̀ rẹ̀ ó wájú tí mo tọ́ lọ tí mo tọ́ bẹ̀ ó dídí ìlú lọ́kọ rẹ̀ tó jẹ́ pé yóò gbà àyè ní gbèrú rẹpẹtẹ. síra wa o owó rẹ̀ ó gbúrẹ́ kẹsí. gẹ́gẹ́ bí àyẹ̀wò tí mo tún ṣe tí mo tún tẹ̀ wájú tí mo tún béèrè mo rí pé ìwọ nìkan ló gbé lọ́ọ̀dẹ rẹ̀. bẹ́ẹ̀ ni ìfọ̀ ọgbà kò sẹ́yìn ọmọ nǹkan ni. ká sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ọ̀sán ni a lọ fún un. bẹ́ẹ̀ wá ṣe ni. ikú ò sì pa wọn. àmín. ọkọ rẹ̀ lówó ṣùgbọ́n tí ọkọ rẹ tí burú jí ọkọ rẹ ó bá tó wá burẹ́kẹ sí i tó yẹ rẹ wà dé délé o. nítorí àti là àti jéèmì ọlá ọkọ rẹ débi tí kádàrá rẹ kọ́lẹ̀ tí ó fi dé ara ògbélé arábìnrin kálípé ibi tí ipò tí búrúdì ọkọ rẹ dé tẹ́lẹ̀ bí abúlé mẹ́wàá ni tó bá fẹ́ yàwó kejì ni ọ yóò di mẹ́ẹ̀ẹ́dógún tó bá fẹ́ kẹta yóò dọ̀gbọ̀n tó bá fẹ́ kẹrin yóò dògbò jùlọ títí títí títí títí débi tí kádàrà tí lè dìbà rẹ pẹ̀lú yóò dé oníjà òkú pọ̀lọpọ̀ rẹ lẹ́yìn tó bá fi gbìyànjú pé òun sì ẹ̀rí ẹ̀mí rẹ̀ orúkọ yóò bá lọ òun lọ sọ bẹ́ẹ̀ ó jẹ́ àfáà kó jẹ́ babaláwo bí ìtawà ìbáyìí ó jẹ́ wòlíì ló bá sọ pé èdè fẹ́yàwó mi irọ́ lásán wọ́n pa bọ́ èmi mọ sọ bẹ́ẹ̀ sọ́gbọ́n paríparí rẹ̀ ń gbàgbé lẹ́gbẹ̀dà yóò tún wá dé ládé ọgbà àdúrà ọkọ rẹ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ tẹ́nì kan máa sọ pé ta ló parọ́ rẹ̀ fún ọ ní èmi ọ̀fẹ́ ìtọ́lá mọ̀ sọ bẹ́ẹ̀ sọ́gìrì làbírọ̀ làbírì kàkà bàjá ọ̀nà sọ má ti tàbọ̀ lọ́wọ́ ọmọdé ní wọ́n bẹ́ẹ̀ mílíọ̀nù náà sọ bẹ́ẹ̀ màrọ̀ bẹ́ẹ̀. wọ́n lọ gbọ́kọ̀ abẹ́rẹ́ sáàmù ọ̀gbàgbà pé bọ́lá fún jẹ́ ìpele àṣìbá wà lọ́wọ́ ìtí kìí báwo kan ní sùn àwọn òbí ẹ̀ àwọn àgbẹ̀wò rẹ̀ ní ìgbẹ́rẹ̀ kí n kó ló ń bẹ̀rẹ̀ ní ọ̀run náà rẹ̀ nù. máa wo processing ni lọ́tọ́ lọ lọ. Ọlọ́run àwọn people in tribe o. wọn fún àwọn wàhálà ni láti wò káwọn control ẹ so that táwọn bá ń jẹ kò ní í pa wọn lára. ó dẹ̀ mú màá yóò rẹ̀ ó dẹ̀ mú ìyẹn jẹ bídíà àkàndá èyí sọ mọ̀rọ̀ bídíà àkàndá ìdílé ṣòro láti wò akọ̀fẹ́ pé mọ̀ pé ó ṣe àwọn kọ̀kọ́ tó rọrùn bí kí ni ẹ̀ ṣé mọ̀ pé ẹni tó bá jù mí lọ ó ah jù mí mo lọ bá tù bá tù ah ẹ̀rọ. ẹ jọ ta ni ó. ẹ jọ tó rọ ẹ jọ tó rọ gẹ́gẹ́ bí ọlọ́pàá lórí ìwádìí ikú ọkọ yìí à ń tẹ̀síwájú. a ní láti gẹ́tà àwọn kankan ní ọ̀dọ̀ yìí tó lè ràn wá lọ́wọ́ láti tètè ọ̀hún mọ ohun tí ó ṣokùnfà ikú yìí ọmọ o lè kí já àgbà kó má ṣe lójú fèrè ẹyin àtọkọ ní wọléwọ̀de owó pọ̀ níbẹ̀ nígbàgbé pé kò sí bí wọ́n ṣe fẹ́ rìn nìkan tàbí wọ́n ṣe kankan tẹ́ẹ̀rí náà pé ṣé a ò rí ìgbà kan tàbí àsìkò kan tí wọ́n ti ṣàlàyé nǹkan kan tó ní í ṣe nípa irú ìṣẹ̀lẹ̀ tó fa àwọn tí wọ́n wọlé wá bá lọ yìí ṣùgbọ́n sà ṣe rí ikú tó pa ọkọ mi kò ṣe nǹkan tó rújú rárá àwọn ọlọ́lá àwọn alágbára ìlú yìí ìkan nínú wọn òun ló fà jùlọ wọn ọkọ mi. ọmọ ọlọ́lá. ikú ọkọ mi ò sí lẹ́yìn chief badru. chief badru. bẹ́ẹ̀ ni. chief badru báwo ni wọ́n ṣe jẹ́ sí ọkọ yìí àwọn méjèèjì jọ da business papọ̀ ni ọ̀dẹ́ o ṣègbádùn ló ní owó tó fi ń finance business ṣùgbọ́n ọkọ mi ní nàìjíríà along the line ọkọ mi dẹ̀ sọ fún pé òun fẹ́ kó increase percentage tó ń fún un ẹ̀ yarí nìyẹn báwọn ò lè ṣe wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí sí i wọ́n lé dàbíi pé wọ́n wá ṣiṣẹ́ tó ṣe ṣe rí gbogbo eléyìí tó tiẹ̀ jọ ń fà níta tí ò bá ṣojú mi eléyìí tó ṣojú mi kòrókòrò ń bí báyìí mi ò lè ẹ́fà gbàgbé because àwọn hired assassin yẹn wọ́n sọ báyìí clearly wípé chief gbádù ló ní àwọn wá láti wá pa ọkọ mi ètò wípé ó yájú sí wọn. ok ẹni ìgbé àwọn assassin yẹn wọ́n sọ̀rọ̀ pé torí pé ọkọ̀ yìí já jù sí tìbájú làwọn ṣe fẹ́ fi àjùlọ wọn. mo fi ti àwọn mi gbọ́ clearly. that's good eléyìí gan ó ní í ṣe pẹ̀lú àwọn ìwádìí wa ẹ jù madam yàtọ̀ sí ọkọ̀ yìí sọ pé ó sọ fún yín báyìí ẹ ò pé èyí tí ìṣojú yín gbọ̀ngàn pẹ̀lú àwọn ọlọ́dà assassin tí wọ́n wà mí lónìí ṣé tí ẹ bá rí ṣe bá jù tàbí tí ẹ bá wà ní àwùjọ ọ̀pọ̀ èèyàn mo ń wá bí ilé ọjọ́ ṣé ẹ lè rìpíìtì tí ẹ sọ yìí. mo lè fèsì wọn mo lè sọ anywhere tẹ bá gbé mi lọ mo lè sọ ṣẹrin nǹkan èrò kan báyìí òun mo fẹ́ látọkàn mi tí mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi ṣiṣẹ́ lé lórí ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo fẹ́ ìdájọ́ òtítọ́ àti òdodo. ẹ ṣe gan ni ṣe rí ìwọ̀nba tí mo gbé ní ẹ̀mí yìí ó máa tètè jẹ́ kí àwọn ìwádìí wa kò sùn síwájú lórí ìdí àná mo lè wá fi dá wọn lójú pé kò sí bí ó ṣe lè mú kórí kò sí bí èèyàn tí onítọ̀ lè jẹ́ a máa make sure pé a mú wá sí ìfijófin lórí kùtù pa ọkùnrin àmì dúró kọ̀ǹtítà bá tiẹ̀ fana faniswa lórí ẹ̀ àwọn agbófinró àwa láti jà fún ẹ̀tọ́ ẹni tó bá fẹ́ fi ọwọ́ lágbálójú ni mo lè yí ṣèlérí fún yín pé ẹ ò ní òjò pé a dá sí ọ̀rọ̀ yìí fún yín ẹ má wọ ẹ fún àbálẹ̀ ẹ ṣáà ṣe sùúrù fún wa fún báyìí ẹ ní ìwọ ní ó dára kẹ bá mi kí àwọn èèyàn wa ó dára. ẹ pẹ̀lẹ́ ṣíwájú ṣé mo wá dùn lọ́pọ̀lọpọ̀ pé àpè ẹ̀dẹ̀ jẹ́ wa ní kíákíá àwọn èèyàn jẹ́ pẹ́rẹ́ tí wọ́n ò tó rí i wọ́n máa ń mú àwọn agbófinró fẹ́ dàbí ọ̀tá aráàlú torí tá a bá pè wọ́n fún ìwádìí lásán wọ́n lè bẹ̀rẹ̀ sí ní sákàkiri ìgbẹ́ yìí nínú ìgbẹ́lẹ̀ náà ohun tó máa ń jẹ́ kí àwọn agbófinró kábíjú kan wọ́n gbà mí nìyí ipe àpèwé ọ̀dà wọn lónìí ẹ̀ṣin gan lọ́nà wa wà pẹ̀lú ìsà. àmì ọlọ́run ẹbí mi bá ti ní nǹkan ìgbọ̀kọ̀ kò ní máa kíyèsí ẹ̀kúnlé sọ́dọ̀ ṣe pé ní kò sí reason fún mi láti má jẹ ilé ẹnìkan ẹni pé táwọn tí mo fi ń gan kò tó mo fi débi tó wa I always keep to the time. bẹ́ẹ̀ lórí ikú business partner Jídé tí àwọn ayé adásá sí i tí wọ́n lọ kà mọ́lẹ̀ ó ní àṣefẹ́ fi ọ̀rọ̀ wọ̀nyí lẹ́nu kí ni ẹ lè sọ nípa Mr. Jide àti pé kí ni tí ó dà yín pọ̀ kí o tó ti pé irú ìṣẹ̀lẹ̀ báyìí tó wáyé láàrin ẹ̀sìn ọlọ́pàá lágbára náà ọkọ̀ bá a dábàá kò ní ṣáyé lẹ́sẹ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe ìtẹ̀ ṣe débi ìrìn lágbára náà ṣẹ́rí dé ikú Jídé ó dùn mí ìyẹn business partner mi ṣẹ́rí ikú ẹ̀ ó gbàgbé lọ́kọ̀jẹ̀ ṣùgbọ́n nǹkan tí ò bá dùn mọ́ mi nínú pé tó bá jẹ́ pé kú fúnra rẹ̀ tí kì í ṣe pé àwọn agbanipanipa yes ibi tí mo fi sọ náà ni pé ṣàbí ẹni tí ò bá ní ògùn àríyá kò yẹ kó máa jáyọ bẹ́ẹ̀ ni náà ẹni yìí ó ń forí gbárí pẹ̀lú mi àwọn àgbàjọba ẹni ìtọ́jú onímọ̀ dàrú kọ̀ọ̀kan kò mọ ẹni tó ìpa bá jẹ́ pé kú fúnra rẹ̀ kó má jẹ́ pé àwọn ayé àṣàṣe ló pa inú mi ò bá dùn kódà bá gbà mí bá máa gbé tó bá ní kí ló dé màá ní tó jẹ lórí ẹ̀yà ẹ̀ṣẹ̀ ọlọ́pàá náà àjọ ìyàlọ́ fìfà jọ ṣiṣẹ́ mi èmi ni mo ní iléeṣẹ́ mi tí mo fowó sílẹ̀ tí mo fi dáre iṣẹ́ mi mo dẹ̀ gbà mẹ́wàá gẹ́gẹ́ bí ẹni tó kàwé jù mí lọ tó dẹ̀ tó lọ́pọlọ nípa business tàfẹ́ máa ṣe tí wọ́n bá ti wá wọlé mo ń fún ẹni twenty percent èmi tí mo ní iléeṣẹ́ mi gẹ́gẹ́ bí ẹni tó ní iléeṣẹ́ tó ní iléeṣẹ́ ìgbọ̀nsà èmi ní eighty percent tẹ́ bá wá wo bẹ́ẹ̀ ni lórí burúkú yìí tẹ́ bá rí n tó fi olórí mọ́lẹ̀ ah! ọlọ́pàá in fact mi ò rí rí ẹ̀rí ẹ̀mí fún ara mi tí mo ní owó mo ra ń yẹ ìwé náà ní kókó látọ̀ ṣùgbọ́n mi ò mọ ibi tí wèrè yìí mọ ibi tó ti ẹ̀kọ́ kírètì tẹ̀bá wo ilé tí wèrè fà tẹ̀bá rí mọ́tò pẹ̀lú gbogbo ìwé ìgbà tó ń gbélé àdìsẹ́ ọdún bá mi lérí ìwé tó ń gba twenty percent tó fi ń ṣe nǹkan rẹ di èmi tí mo ní iléeṣẹ́ lọ tí mo ní ninety percent òtólótó òkìsẹ̀ dẹ́gúlẹ́tì ìwé pé ó ń láti dẹ́gbẹ́ kọ̀ọ̀kan wà nínú ẹ̀ àbí ìkọ̀kọ̀ wà ní kọ̀ọ̀kan tó ń ṣe ṣé àwọn ọ̀dọ́sẹ̀ ọ̀kan tí mo sọ ni mo ṣe fárígà ṣùgbọ́n kò lè wọ́ọ̀kì. twenty percent tí ẹ̀ fún ẹ ẹ ẹ ṣe mistake fún lẹ́ni àbí ẹ discover pé ní lẹ́yìn ìgbà tó bá fún lówó mi tán ó ń ó ń jí lówó lẹ́yìn níbi tí èrò sí ọlọ́run àbẹ̀. bẹ́ẹ̀ sí ìwé mi ò tó parọ́ mi ò tí ì rí traces yẹn ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ dúró dìgbà tí màá rí traces yẹn tó bá kú kì í ṣe pé mo jẹ́ nítorí bẹ̀rẹ̀ náà ni ẹni tí mo fún ní twenty percent tó lè gbé òkú mi lóore ṣe ṣé mo yẹ kí n dá wọ́lẹ̀ ni kí n dá wọ́lẹ̀ sí bíi ten percent àbí fifteen àbí five percent mi ò mi ò tó wá sọ̀rọ̀ ìwọ tí wọ́n sọ fún mi pé kí n increase owó ẹ̀ ń gbọ́n dà fún tí ò sọ́tọ̀ ẹ̀ òun mọ èyí náà wó ṣọ́ọ́dọ̀ fẹ́ẹ̀ so bí mo ṣe wà so nígbà tí mo padà bẹ ojú ẹ bí ó ṣe dèrè tó ṣùgbọ́n pẹ̀lú lọ́wọ́ ah ọ̀gọ́lọ́pàá báwo ni ìbá ṣe jẹ́ kó jẹ́ pé kò sùn kò jí àbí ṣe ló máa àbí kọ̀kọ́ pa ètò pípẹ́ yẹn ló fọ́ pa èmi ni mímu ìbàdíjì. níbi kan sá ìjà tó ṣẹlẹ̀ láàárín mi lè fi jẹ́ kó yẹ pé ó máa jẹ kúlọ̀ wọ̀ ní àbí. ẹ ṣe nígbà tí argument ṣẹlẹ̀ láàrin wa èyí sọ fún mi pé èyí fún mi ní seven days pé seven days yẹn pé tó máa ṣe fún mi pé mi ò ní expect mọ́ ní èmi èmi ọmọdé òní nínú ẹni kìtìtà máa jò mo wá sọ fún un wọ́n ní ìwé ìwé fún ẹni seven days mo ní màá fún ẹni twenty four hours pé màá bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ní ọlọ́pàá bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi bí nǹkan bá ṣe ní mo ṣe máa ní mo fún twenty four hours pé tí mi bá dín pẹ̀lú ẹ̀ ṣe ọ̀nà sẹ́yìn kan tí mo sọ bẹ̀rẹ̀ ilé ìtòmí sọ ìlú ọ̀kan sọ wípé ẹni tó ní ilé káyọ̀ ẹ̀kọ́ mi jà mo sọ bẹ́ẹ̀ ló tọ̀ n tí mo sọ ni. ǹjẹ́ lọ pé nígbà tí àwọn aya assassin náà wọ nílé bẹ̀bẹ̀ wọ́n jẹ́ kó yẹ wípé chief lè àwọn pé kí ni tó jẹ́ wípé fi chief ọ̀gbọ̀n sí chief ìdí nìyẹn tá a fi wá pa. àwọn ọlọ́dúnrún sọ bẹ́ẹ̀ ọ̀gá ọlọ́pàá ògùn ló máa pa wọn. ògùn ló máa pa wọn tí eyín iwájú bá di ẹran èrìgì náà gbà ní tí mo sọ yìí ayọ̀ ọ̀rọ̀ mọ́ ayọ̀ ọ̀rọ̀ mọ́ ọlọ́run aláhàlá wàlá àkùrọ̀tà ìlànà ìlànà ìyàsẹ́ àgbàbí tó bá gbọ́ ẹlẹ́ẹ̀kan lẹ́yìn jẹ ṣe rí bí mo ṣe wà nígbà tí mo ti ẹ̀sìn kéré before now tí n bá fẹ́ padìyẹ ní báyìí adìyẹ tí n bá di lọ́rùn kò ní kú ẹ̀rọ tí gbàtà bá ṣẹ̀ gbé odó lè lórí àdúgbò méjì mẹ́ta ẹdúlé adìyẹ lọ́nà báyìí ló máa tó kú. ó túmọ̀ sí pé bí ẹ bá fẹ́ pa àkọ́kọ́ tẹ́yìn fúnra yóò bá lè pa ẹ lè hẹ́ ọ̀rọ̀ gan kọ́ sọpọ́tì láti ibi kìíní yẹn ṣe ní kíákíá bí bẹ́ẹ̀ kọ́ ilé ọlọ́pàá ẹ̀yẹ ẹ̀yẹ àgbẹ̀ nìyẹn ṣé ẹ kọ́ ọ̀rọ̀ mi lọ ṣé bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ fún ẹ má bọ̀ kù mí nǹkan tí n bá sọ ní ẹ̀kọ́ mẹ́rin ní ẹ̀dá gbọ́mẹ́rin ní má kọ́ mẹ́rin ẹgbẹ̀rún ọlọ́run yé mi tó bóyá yorùbá ti ń yàtọ̀ sí ìdèmí sọ ṣé bí ẹ̀yin lọ sọ̀rọ̀ ń sì pé ẹ̀rọ dáhùn bẹ̀tẹ̀ lè rọrùn kó sọ̀pọ̀tì láti máa yípa àgbẹ̀fẹ́ gbogbo gbogbo ẹni àníkẹ́ farabalẹ̀ ṣé ẹ̀rọ bí mo ṣe wà mo máa fẹ́ kí n ṣàlàyé gbogbo nǹkan ní details bó ṣe rí bó ṣe bẹ̀rẹ̀ gbogbo àlàyé tí mo ṣe pẹ́rẹ́ nínú ìwé ṣẹ́gbọ́n nítorí pé àwọn tó pa èmi ìmọ̀ tí ó jẹ yàrá rẹ ṣùgbọ́n ikú ìtọ́wọ́ mi àwọn ìmọ̀ ẹ̀fọ́ àwọn ìmọ̀ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀mí ẹ̀mí ọ̀rọ̀ yìí mi ọ̀rọ̀ yìí mi chief ìwádìí wa sì tẹ̀síwájú lórí ikú tó pa Mr. Jide ẹ sì máa ní láti pè màdá nílé tàbí àwọn kọ̀ọ̀kan tí ẹ bá fẹ́ pè ẹ nílé lọ lónìí a sì ń fi ọ̀rọ̀ wáyé lẹ́nu ẹ̀dẹ̀ sì máa kọ statement so ẹ máa wà lọ́dọ̀ wa fún ìgbà díẹ̀ pé lè ní sí ọ̀la so ohun tó ṣẹlẹ̀ ní ẹ̀sán. kí ni nísìnyí ẹ̀ẹ́dẹ̀ ẹni sùúrù ṣàìgbọ́n ọlọ́pàá gbogbo tó yẹ kẹ́ ìbéèrè náà lè ti béèrè gbogbo èsì tó yẹ kó fún yín ó dàṣẹ́ mi ò sọ máa parẹ́ mo nílò ìtọ́ ló bá mi lórí èmi náà bẹ̀ lórí sí òun náà mò ń pálí ní ní seven days èmi náà mi ò sọ pé màá pé èmi sọ pé mo máa dín pẹ̀lú ẹ̀ láàrin twenty four hours ibi ẹ̀rọ ìwáyé mo ní ẹ̀mọ́ mi ò mẹ́rin ti báyìí pé twenty four hours and twenty four hours yóò bẹ̀ pé ó lè sir. Yes, sir. Please come over, come over. Madam, madam, kí ni ẹni sọ sí gbogbo ọ̀dọ́mọkùnrin sọ lẹ́kọ̀ọ́ jẹ́ kí ni túmọ̀ á? Tí n bá sọ yí pé gbogbo nǹkan tó ń sọ yé mi, irọ́ ni mò ń pa. Kò yé mi, ọlọ́lá máa jẹ́ ká rí ogun àdúrà mọ́. Mi ì mọ arákùnrin rí, ṣé mo mọ̀ yìí, ṣé mo fẹ́ rí ayé? Olùsìn dọ́gbòdì, òun mọ́ta ni. Ah, ṣé bí wọ́n lè gbéṣẹ́ fún wa? five hundred thousand la sọ pé a máa gbàgbẹ́ fún one three fifty ayé ní balance one fifty lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n lè ní pé ká parọ́ pé ti gbádùn lè ràn wá síbi àwọn oníkà pọkàn ọkà sí fún un. okay so okay so you need to church it's okay madam sẹ́ríbi tọ́wọ̀ dé dúró yìí gbogbo ohun tó bá kù pátápátá tí ẹ fẹ́ sọ ẹ jẹ́ ká máa lọ sọ́fíìsì wa tẹ́ bá bẹ́ fíìsì wa ẹ ṣàlàyé bẹ́tà á lè yé wa ju bí ẹ ṣe ń sọ ọ̀rọ̀ ẹ jẹ́ ká mú fún un. ẹ jẹ́ mú fún un. lókè tí o bá ní unnecessary movement wọ́n lẹ̀ máa bí kọ fọ́ ọ̀fẹ́ dànù. o ti gbọ́. tuntun ọlẹ́ má ṣètò mi èmi náà mọ̀ pé mi tó máa padà já sí rèé ju tuntun ọlẹ́ má ṣètò mi. kí ló ṣe kí ló ṣe. mo wà láburúkú ni. àlá burúkú. mo wà láwọn ni. Ah terrible gan. Ó terrible gan. Ó tẹ̀lé ló ti lè sọ ọkọ tó ṣẹlẹ̀ ní àlá Kò ṣeé sọ. Kò ṣeé sọ. Kò ṣeé sọ náà, ó le tó yẹn ni. Mm, ah. Wọ́n ń tó bá dàrọ̀, wọ́n tó bá dàrọ̀ máa sọ fún mi, wọn kì í wà lálẹ́ yìí. jẹ́ kárí o, wọ́n ní ṣe wá o, wọ́n ní ṣe wá. Ó dájá sùn ẹ̀. dádì ní gbogbo aláyẹn ṣe jẹ́ nìyẹn. lótìtọ́ àti lódodo atọ́nà ni àlàjẹ́ àlàyé àgẹ́gẹ́ bí ohun tí ọmọ tó asọ́nà bóyá ẹni ìgbógun kan tó ń bọ̀ lọ́nà o tàbí láti gbáradì kájà láti rí pé kò rí bẹ́ẹ̀ at the same time ohun tá a bá tún lò nígbà mìíràn rẹ̀ a máa bá wọnú àlá èyí ni pé èrò ọkàn wa bí nǹkan tí à ń rò fẹ́ sọ yẹn madam èrò ọkàn ni. dadi o tọ́ lẹ sọ a jẹ́ wípé àsìkò ti tó fún mi láti sọ nǹkan tó máa ń pa mí lẹ́kùn nínú ọkọ mi láti jẹ. Babájídé mo mọ̀ wípé o ti ní àkọ́rẹ́sì láti jọ yẹn láti mọ nǹkan tó máa ń fa ìbànújẹ́ ọkàn fún mi pàápàá jùlọ ní gbogbo ìgbà tó bá ti ṣe nǹkan dúró fún mi. wọ́n alákọ̀ọ́kọ́ náà dádì mo fẹ́ sọ fún yín pé tó bá sọ pé kì í ṣe àpèjúwe ọkọ mi máa sọ pé áńgẹ́lì mi ni because is the best man in the whole wide world kò sọ́kùnrin tó lè dàbí ọkọ mi onínú dáadáa oníwà dáadáa gbogbo nǹkan pátápátá ló dáa ó dẹ̀ máa ń ṣe dáadáa sí mi gbogbo nǹkan tí mo bá fẹ́ mo mú ṣe fún mi ó ń tẹ̀ mí lẹ́yìn ní gbogbo ọ̀nà mi ò tí rí ọkùnrin bíi tiẹ̀ rẹ̀ àmọ́ nǹkan tó máa ń bà mí nínú jẹ́ lórí ọ̀rọ̀ ọkọ mi tó máa ń fa omijé lójú mi ní gbogbo ìgbà kò ju bẹ́ẹ̀ lọ ìjàyà ni ẹ̀rù máa ń bà mí ni pé ṣé mi ní pàdánù ọmọkùnrin níjọ́ kan gbogbo nǹkan dáadáa gbogbo nǹkan dúró tó ń ṣe fún mi ewu kò ní máa sọ fún mi pé ṣé kò wá ní di ọjọ́ kan obìnrin kó máa wá gba ipò mi lókàn àyẹ̀ bíbí wípé kò wá ní ṣe gbogbo dáadáa ìsinmi mọ́ obìnrin yẹn ló máa máa ṣe fún àbí obìnrin kó máa dé lọ́jọ́ kan kó máa gba ọkọ mi mọ́ mi lọ́wọ́ gbogbo ìdùnnú àtayọ̀ tí mò ń rí lára ẹ̀ mi ò ní rí mọ́ gbogbo àwọn nǹkan tí mo máa ń rò tí mo máa ń rò tó máa ń bà mí nínú jẹ́ tó fi máa ń di pé mo máa ń sunkún ìgbà míì tó bá dé láti ibi iṣẹ́ irú ọkùnrin mo máa sọ fún mi pé ah, ọ̀dọ̀ obìnrin kan ló ti ń bọ̀ bóyá obìnrin yẹn bóyá ìwà àtijọ́ lájọṣepọ̀ bóyá obìnrin kan ti fọwọ́ kàn àyà mi ṣe máa máa já inú mi máa máa bàjẹ́ màá ṣe máa sunkún gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ṣá mi fẹ́ pàdánù mi. pàpà dá sí mi so nítorí èrò ọkùnrin lásán bí aburú máa ṣẹlẹ̀ ló ń sunkún dé láì tí jẹ́ kó ṣẹlẹ̀ gbogbo ẹbí tó ń sún láti ṣe àti ìbànújẹ́ ọkọ yìí ọkàn ń rò ní pé yíyí bá kan ṣẹlẹ̀ àpá nǹkan tó ń lọ kò lè ṣẹlẹ̀ láéláé ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ kò dẹ̀ sí bí nǹkan bẹ́ẹ̀ ṣe lè ṣẹlẹ̀ tí wọ́n fi fi ẹ lẹ̀ ẹ́ fọkàn ẹ balẹ̀. Babájídé so ṣé nǹkan tó ń sọ fún mi sì ni wípé kò ń fún mi ní assurance ayérayé pé obìnrin kankan ò ní bàgbà ẹ mọ́ mi lọ́wọ́ ìyẹn lè ṣẹlẹ̀ láéláé kí dára sí i kò lè ṣẹlẹ̀ kò sí bó ṣe lè jẹ́ kí obìnrin mi wá kó wá gba àyè nínú ọkàn mi àbí ní ìgbésí ayé mi kò lè ṣẹlẹ̀ láéláéláéláé tó lè bá I love you very much. I love you Um, Daddy, níwájú ọlọ́run àti èèyàn mo wá ń ṣèlérí fọkàn mi pé láti èyí lọ mi ò ní ìrìn òkè mo sí mọ́ mi ò dẹ̀lẹ́ sunkún mọ́. sẹ́ni gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara inú èrò bẹ́ẹ̀ lè ṣe kó máa wáyé àmọ́ tó bá ti wáyé bẹ́yẹn ẹ̀yin gẹ́gẹ́ bí onígbàgbọ́ àdúrà àdúrà ẹ máa dáhùn àdúrà bòyí bí àdúrà bá ṣe ń tẹ̀wọ́n lẹ̀ pé kí ló ń kọ́ bẹ́ẹ̀ má ṣe wáyé bákan náà làdúrà máa fún yín níbalẹ̀ ọkàn prayer is nothing but peace and content láti ẹ̀ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ náà ọ̀rọ̀ mi ò ní bẹ̀rẹ̀ láìláì. àmín àmín àmín. àmín àmín ẹ jẹ́ kí a gbàdúrà. lórúkọ jésù lágbára ìjọ ti jésù lórúkọ náà ti jésù gbogbo ọmọ àwọn ìrìnàjò ìjọba ìfàtúfọ́ra ti bí òkè alápá náà tó kọ́ lóyàwó. lórí ìdílé náà kálàfíà kò jọba lórí ọkọ lórí ìyàwó lórí ìmọ̀ kálàfíà kò jọba ọlọ́run mo wá fẹ́ kó wọ́n ò ní fẹ́ ètò lẹ́tàn tí ọba nìkan lè já tí ọdún ìṣó àjẹ àbẹ̀lẹ́wọ̀ nìkan lè já ọlọ́run mo lọ kó fi sùnwọ́pọ̀ sùnwọ́pọ̀ lórúkọ jésù ọ̀hún sùnwọ́pọ̀ lórúkọ jésù ọ̀hún sùnwọ́pọ̀ lórúkọ jésù bá mi sùnwọ́pọ̀. Um, ìyá rẹ̀ mi dé ìyá rẹ̀ mi dé ìwọ ni máa ló dùn pé ọlọ́run jẹ́ kó pọ̀jù báyìí kó tó yé dájú ó ti wá yé báyìí ó ti yé ah, tí ò bá wáyé ṣó yẹ kó náà á pé wípé ìjókòó yìí ó ti yé aṣọ́láyé yìí díẹ̀ kò sí kọ̀kọ́ tá a mú wá sílé ayé kò lè sí kọ̀tà máa mú lọ you can imagine bí àti ọmọ tèmi gan wá sọ̀bẹ̀ ṣadé tó wá béèrè fowó tó ní kó lọ gbowó èlé àbúrò tèmi lòun là ń ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ipa tí wọn náà dẹ̀ kó positively mo bọ̀ ahead of it mo dẹ̀ really appreciate ẹ dáadáa in fact ìyẹn ló tàn mọ́lẹ̀ sínú ẹbí wa ká fi mọ̀ pé ohun tá a rò kò rí bẹ́ẹ̀ because tọ́ọ̀tì tiwa ni wípé family tiẹ̀ ló ń ṣe sí pé ìwọ gan ni ìjẹ́kọ̀ọ́ ṣe sí family tiwa but now everything is very very clear and very bearing my dear má bínú torí ọlọ́wọ́n bá sọ̀rọ̀ mi yé o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ um, badru kò tán síbẹ̀ àtúnṣe ìtúnṣe máa tẹ̀síwájú your business partner Amin Jide you need to make friend with him ẹni láti jọ ṣàtúnṣe tó bá wà bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá jẹ̀tọ́ tó yẹ kó o ṣe fún do it at the right time if there is need yàtọ̀ kí kọ́ mi láti bá yín sọ̀rọ̀ mo ṣetán kò sóhun tá a mú wá sílé ayé o kò dẹ̀ sóhun tá a máa mú lọ sọ́run ìyẹn làwọn olóyìnbó ṣe sọ pé nothing but the life nothing will be taken back. èèyàn kì í jojú mẹ́ra o òró òró ni olùgbọ́dì bí wọ́n jẹ́ ohun tó bá jẹ́ tó tiẹ̀ ṣé fún let the friendship continue. ẹ ṣe ọkùnrin mo rí ìdúpẹ́ lọ́wọ́ gidi gan ṣé rí gbogbo tí òye mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ lọ́tún lọ́sì èmi náà ti wá realize ẹ̀ gbogbo ọkàn mi ni pé tí èèyàn bá ní owó ṣe gẹ́tì nǹkan tí mo sọ tó bá ní ìnàkúnà bí ẹni pé èèyàn máa tọ́ ni because tí ẹlẹ́dẹ̀ bá rò ṣẹ́ tó bá rò yà gbẹ́mi tó bá pẹ́rọ kò ní fẹ́ nìkan jẹ́ so ṣe mọ̀ gbogbo nǹkan tó bá pé àbí ó láwọn kò ṣe bẹ́ẹ̀ àlàmì ló ń já tí yóò bá ṣe wàhálà títí tí kò tó kó ọ̀rọ̀ jọ tí yóò bá wá rí bó ṣe máa máa ṣe ọ̀rọ̀ yẹn pé ó máa tán tó jẹ́ pé tẹ́nìbọ̀dì bá bá mi sọ̀rọ̀ owó tí mi ṣe tún fẹ́ gbọ́ so but now èmi náà ti wá rí àrídájú pátá pé kò sí ohun tá a mú wá sílé ayé kò sí ohun tá a máa mú lọ mo ti ṣetán láti mú ilé ayé bíntín ṣé gbogbo tó yẹ kí n ṣe fáwọn ẹbí àbẹ́nibẹ́dì ní ìdí nǹkan kan mo ṣetán láti máa ṣe dáà tó bá jẹ́ pé lórí òtítọ́ àtòdodo tó bá abuse eh, privilege yẹn tó bá rí inú mi adùn mọ́ sọ̀rọ̀ gbẹ́ni mo ti máa yàn sí ìkí ààrẹ ẹnìbẹ̀ tó bá ti ní ìdìbò kan lọ́dọ̀ máa ní ẹlẹ́rìí ọkùn gbádùn ẹ̀ka tó bá ti dọ́dọ̀ yín sótẹ́ bá ti fọwọ́ sójú ìtọ́ máa ṣe and ilé bàbá màmá wa tó wọ́n ní ajípa àtúnyẹ̀ ẹ̀gbẹ́ mi mo ṣetán láti kọ kíákíá kíákíá mi sọ pé kí ẹ̀mí ẹ̀bí mi tẹ́lẹ̀ kọ̀bọ̀ sí o torí pé kí orí ìyá kó má parẹ́ ní ayé ajípa àtúnyẹ̀ so màá ṣe kíákíá ni màá ṣe gbogbo ẹ̀mí bẹ̀rẹ̀ tó bá ń dìyàn lọ màá dẹ̀ màá ṣe ẹjọ́ bá mi sọ fún ọ ah nǹkan tí mo rí mo ti rí pé ní ayé ìbíntì ni o ah ẹ̀gbọ́n mi ẹ̀rí ìmájí ọ̀rẹ́ mi kan tẹ́mi àti ètò ń jọ ta play do àkìṣe business partner ó kàn kú sọ́dún yìí ni ó dẹ̀ ní ìyàlẹ́yẹ owó nígbà tó kú lórí tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí jà ẹni tí ò bá ṣe wàhálà ló fẹ́ lélẹ̀ ló fẹ́ mú tọ̀hún ṣé ẹni sáà kan náà má jẹ́ ká kú fẹ́ parí èèyàn gbọ́dọ̀ wà ní àìkú ṣe gbogbo nǹkan dáadáa sòní náà ṣe tán gbọ́n tó yẹ kí n ṣe kò ń ṣe pé àwọn náà nínú ẹ̀rù yóò gbà mí torí ẹ̀mí nínú ọbẹ̀ bá ṣoore fún náà ọlọ́ọ̀ bá jẹ́ kí èèyàn ṣoore dáhùn then my dear torí ọlọ́ọ̀ má bínú sí mi ṣé o mo fi ń dá lójú pé lágbára náà láàárín oṣù mẹ́fà sí ìsìn ilé àwò ṣífìlà àwò dáníẹlú lágbára náà àmọ́ àkọ́ náà ní àwọn akọ́lá máa kọ ọlọ́run ló máa kọ fún wa ṣòtúbọ̀ ọlọ́run ló máa ṣe ṣòtúbọ̀ ìgbà tí mo sọ ọlọ́run náà la máa fi ṣe á dẹ̀ bọ́ sílẹ̀ ìgbà ṣífẹ́ lágbára náà. bádùn ó ti tó ètò sọ ẹni ti tó ọmọ ilé àbílẹ̀mọ yóò ti gbẹ́gbẹ́ tó sọ kì í ṣe ọmọ jàtijàti inú mi dùn kò ti realize mistake ẹ àwọn olóyè ìtàgé ń sọ wọ́n fi ń kọ́ alọ́gbọ́n olóyún náà ń sọ. nígbà tí kò máa rí ni mo ronú títí àṣé asán máa jẹ́ mo ronú ìjìnlẹ̀ àṣé èfò láyé o ìmùlẹ̀ mọ́fò láyé o asán asán láyé jẹ́. jẹ́ńdọ̀ sẹ́sọ̀ jíde bíi àríyá àpùṣẹ́jù. gbogbo nǹkan tó ń ṣe ìrìnrìn láàrin ọ̀pẹ̀lẹ̀ rẹ̀ believe me is settled wàhálà kankan mọ́ lórí ọ̀rọ̀ forty percent tó ń béèrè fún ọlọ́run ti rísìn pẹ̀lú ẹ̀ omi ah, wúlò fẹ́ jẹ ajá wúlò fún mi bí mo bá tún lẹ́yìn ẹja ní ẹja mú ọ̀rẹ́ tí ẹ ti jọ bẹ̀rẹ̀ náà tó ti ní ìgbà tí tílẹ̀ ti ta sí nígbà tí jẹ́ kí nǹkan kó dàrin ru ní ìfẹ́ tí pèsè àti ọ̀dọ̀ ìṣòro náà ti rísìn pẹ̀lú ẹ mo ti bá sọ̀rọ̀ sọ̀rọ̀ mi ní jẹ́ náà ọlọ́run kò tọ́nu rẹ̀. ẹ wá ẹ kú mi ẹ ṣe àdúgbò gan sa ẹ kú àgbà má jẹ kó bàjẹ́ ọlọ́run àdẹ̀dẹ̀ kárí pé kò sí wàhálà mọ́ àgbàdo tí mi bá mi sọ̀rọ̀ so tóbi náà dẹ̀ ti ti rí ìrírí ayé tí mo ti rí gbogbo nǹkan tí ẹ fi ṣàkàwé àti tóbi náà tó fi yára mi rí ó ti wá yé mi ń sìn pátápátá pé ilé ayé yìí simple gan kí ìwọ má mú ní ayé mi kókókó òun ni nǹkan fẹ́ understand mi tẹ́mi bá tiẹ̀ ń bínú tí mo rí àtìkò ojú pé òun náà tún máa máa lé ní ọ̀rọ̀ àṣẹ bákan ah àjòjì yẹ kó máa bọ́ mi nílẹ̀ gbilẹ̀ náà bẹ̀rẹ̀ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́ náà pé ìyẹn ti lọ ìyẹn jíde bá dùn. but do you realize I am your chairman. ẹ bọ first of all ẹ ọ̀rẹ́ ni wàá kó tó di pé chairman ni ìyẹn ló kúrò sókè wọn ẹ jẹ́ kí a fi akílọ̀ fún akílọ̀ ká fi akílọ̀ fún akílọ̀ kò sí wàhálà mọ́ mo ti agree ẹnkú mi ti bá mi sọ̀rọ̀ so èmi náà dẹ̀ ti gba gbogbo pé bó ṣe máa ń yẹn wọ́n lórí ọ̀rọ̀ forty percent ọ̀ní forty percent ìgbà tí mo bẹ́ẹ̀ sọ wọ́n pé kí lọ́ọ̀ náà wá tó mi ní kókó kókó bẹ́ẹ̀ at least ah, ah yẹ kó yẹ náà wọ́n gbogbo ẹ̀rọ gbogbo ẹ̀rọ ti wà settled now eh, lórí forty percent tí wọ́n sọ èmi náà tó ní surprise fún so mi ní fún ẹ ní forty percent o yes so we máa fún ẹ ní forty five percent nsìn oh. yeah out of the profit tó bá ti wọlé sí ibi tàbí jẹ́ ṣiṣẹ́ yìí ìyẹn máa máa mú forty five percent èmi máa máa mú fifty five percent ṣé pẹ̀lẹ́ rẹ̀ ah forty five yes ah mo wà okay ní ìṣẹ̀lẹ̀ tó lọ ń ṣe bẹ́ẹ̀ pé dídé dídé pàdé ọ̀sẹ̀ ẹ̀jọ̀ bọ́ra yẹ ẹ̀jẹ̀ kí ni yẹ Thank you very much. That even reminds me, Uncle mi ọba mi sọ fún ọ. Nísìn tí owó ẹ̀ ti increase nísìn, iṣẹ́ tó yẹ ọmọ màá ṣe máa bẹ́ẹ̀ bí òkú. Ìwọ ọ̀rẹ́ ẹ̀ ló ní kò sí wàhálà. You know you are talking to your chairman. You know you know you are talking to your chairman. My chairman sir. Síwájú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún iwájú síwájú akípapọ̀ tó ń tẹ̀lé bẹ́ẹ̀ni wà lọ sọ yìí. Èmi sí àwọn àwọn ọmọdé bẹ́ẹ̀ mi àti bẹ́ẹ̀ lọ nípa gbèrè. Gbèmí. Ẹ bá wọ ní yìí. Sọ́kùn sọ́kùn sọ́kùn. Ẹ bá wọ ní yìí. Bàbá ìlú mi ọkùn mi èyí ti dàgbà wọn lẹ́yìn táwọn wà ó lágbára. Ẹ máa ń gbọ́ nílé wọn. Ìgbà mi lẹ́yìn. Bàbá tó lówó tí ò lè ná ẹni tó lówó tí ò lè ná a ó máa wò a ó máa wò a ó máa wàrà táwọn fẹ́ fowó dá o ẹni tó lówó tí ò lè ná o ẹni tó lówó tí ò lè ná o ẹni tó lówó tí ò lè lò bó ti tọ́ a ó máa wò ẹ jẹ́ ká máa wò ó a ó máa wàrà táwọn fẹ́ fowó dá o. aráàlẹ̀ ọ̀hún ó gbádùn àwọn ojúlùmọ̀ àwọn gbádùn àwọn àwọn gan gbádùn ara rẹ̀ o ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n so ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n so tẹ́wọ̀n bá ti já kò tún ní pé mọ́ o ẹni tó lówó tí ò lè ná ènìyàn tó lówó tí ò lè ná ẹ jẹ́ ká máa wò a ó máa wò a ó máa wàrà táwọn fẹ́ fowó dá o ẹni tó ń pa tọ́rọ́ ń tọ́jú lé ẹni tó ń pa náírà ò